lára kò kọjá nǹkan mẹ́ta tí máa ń dada nìkan nìkan nítùgbà èyí tí wọ́n sọ ní pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní tàbá wà papọ̀ pàápàá jùlọ ẹgbẹ́ ìjọba ìṣe àwọn ọmọ ìyá àdúgbò tó àwọn atájọ́ jẹ́ ẹgbẹ́ so ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wa àwọn tàwọn aládèkó àwọn ní pọ́blẹ́mì àwọn ti máa ní èlò náà rẹ́ǹtì lóṣogbo àbí ọba àgùn àbí sábà yóò mẹ kó yẹ kí n sí ọ̀sà àti rẹ́ǹtì lélẹ́kọ̀ rọrùn tó láti bó rí ipò àgbà oyè kúrọ̀ lò nìka yìí so gbogbo tó máa ń ṣe lè ká ní pọ́blẹ́mì so adúgbò fọlọ́ọ̀bà àdìkẹ́ ọlá àgbóyè yẹn ọlọ́ọ̀bà àdìkẹ́ lájẹ́ kó sí i nínú ta máa ń sábà sọ jù ta máa ń encourage àwọn èèyàn kí wọ́n ṣe orin nìka ṣùgbọ́n kí ni tí ó ṣẹlẹ̀ lẹ́yìn nìka láwọn àwùjọ tó yẹ pé àwọn akẹ́kọ̀ọ́ ló wà ń bẹ̀ a kì í máa ń ráwọn èèyàn tó máa ń sábà bá wa sọ̀rọ̀ ẹ̀ nígbà míì tọmọ ìyá lóbìnrin bá ń yé ìdùnnú lé àbọ̀mọ̀ ìyá lọ́kùnrin bá ń yé ìdùnnú lé ìgbà míì kì í ṣe fẹ́ yẹn mọ̀ mọ̀ fẹ́ mi bìí èèbù kò mọ tó wà lẹ́yìn nìka ó mọ̀ sí pé yẹ ìgbà táwọn wà ń kú wọ́n ká àdíjì fún wa pé yà má ṣọ̀rọ̀ ṣàbà mànìtọ̀tọ̀ àmì kòmìnì bá a fàlẹ̀ yẹtù zọ́rọ̀j tó bá ti ní kápá ṣàṣeyàwó kí wọn náà lọ́kọ kí wọn náà níyàwó in tí wọ́n ṣẹlẹ̀ lẹ́yìn ìgbéyàwó ó kéré níbi tá a ti máa ń gbọ́ èmi ibi tí mo ti gbọ́ first halkọ sheikh najim dé sọlá náà. ife oke nǹkan báyìí máa ń marriage nǹkan báyìí máa ń ma èmi máa ń n bá marriage lásìkò tí mo fe ṣe ó pọ́ sí gbogbo why torí pé ti mo fi wo obìnrin ni pe gbogbo obìnrin to bá n bori maṣàlá malakun malaika fi rahman fẹ́mi ṣe àlàlà ibi ah, maṣàlá malaika ọlọ́ngọ́ lórí lórí lẹ́yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà rẹ́pẹ́ àwọn wo difficult tí ìmọ̀ díẹ̀ lẹ́sìn ojú à ah, bọ́lá yìí ti dáa tán tó bá ti pa délé táwọn kan ṣẹlẹ̀ àwọn ọkọ̀ mìíràn tẹ́ ó normal tó ṣẹlẹ̀ nínú marriage very normal fún nǹkan tó normal tó a di pé kò sí tí yàn ti ẹ̀fẹ́ fi cope pẹ̀lú ẹ̀ tó pọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn wọ̀nyí tó challenges máa ń wà nínú marriage eh, ẹjẹ́ fún lápẹẹrẹ bọ́dà kan wá bá mi ń gbé àmúlíyàwó ah, méjì àwọn sẹ́rẹ́yìn tí àwọn ìmọ̀ sọ̀rọ̀ pé tọ́lbìlẹ̀ ẹni ká mọ̀ bá ara wa bẹ́ẹ̀ ni mo àgírí kí tọ́lbìlẹ̀ ẹni kó mọ̀ bá rẹ̀ ó náà mọ̀sá èlì kọ́sá lè dá sí bọ́ eléyìí máa ń sábà àwọn èèyàn kí mọ̀ mọ̀sá èlì tí wọ́n lè dá sí náà fún sọ́n tí ẹni ẹni ìdáná sọ̀rọ̀ fi yìí so a máa ń sábà fi gbogbo ẹ̀dá dá sí but n tí mo fẹ́ ṣàlàyé wọn ni pé ẹni tó bá yẹ tọ́lbìlẹ̀ ẹni mi tó ń ka síra tó ń bá òun yẹn sọ̀rọ̀ lára tó gbọ́dọ̀ máa ṣe ni pé àwọn èèyàn gbọ́dọ̀ máa béèrè béèrè lọ́wọ́ ẹ̀ innamal ilmu dalailu wa masail tí wọn bá gbé mọ́sálà wá pé lágbájá báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ báwo lè ó lè ó lè ó lè débẹ̀ ó lè mọ́ nípa ẹ̀. ṣẹ́tẹ́ bá ṣe ń bì pẹ̀lú ibi tí ẹ̀ máa ti mọ̀ ń bá rẹ̀ ni pé mọ́sálà tí ń bá mọ̀ nípa ẹ̀ àwọn tó yẹ kí wọ́n dàgbàlagbà kí wọ́n bè lọ pé nǹkan báyẹn jọ báwo ni nǹkan ìmọ̀pá ara yìí yẹn. ṣùgbọ́n tó kí ẹ̀ torí kí èèyàn ha Quran sórí kó ha kútùbù sísà wà ziyada kó ha gbà wọn tó tún ń jẹ ziyada àlà eh, kútùbù sísà tí wọ́n bá mú mọ́sálà wá in tó fẹ́ di alájà mọ́sálà yẹn tó fẹ́ fi dáhùn ìbéèrè yẹn ó wà nù orí ẹ̀ ṣùgbọ́n kó mú nǹkan yẹn kó ṣe kó fi kó apply ẹ̀ sí problem yẹn at the problem mi ò bí àwọn ọmọ mi sọ ẹjẹ mẹ́rin kan wa mo fẹ́ sọ example tèmi yẹn máa fẹ́ fún ilé ẹ̀rí nínú sẹ́gbẹ́sì ìdílé ti alimami ibnu eh, Jawzi wọ́n yóò fi kọ́ ní jọ̀ǹbí yá nìyẹn àjọwí ní jọ̀ǹbí. ní báàbù tí wọ́n ṣe tẹ̀lifù iblis alalmuhadidin lára àwọn ibi tí ṣe ìtọ́n tó ti mú àwọn muhadidun ẹlẹ́mẹ̀ ìfẹ́ gbọ́ yẹn tó wà ní síra mi. tó wà ibùdó jọ́ọ̀bì náà tó hù ibùdó jọ́ọ̀bì tá à ń sọ yìí wọ́n mílẹ̀ muhadidin. tó lẹ́nu bá ta síra yẹn dáadáa á rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ibùdó jọ́ọ̀bì mú wa bil asanid ni yóò hàdẹ́sẹ̀ náà fúlàn bó ṣe ti tíra yẹn ti rí mi ó wọ́n ṣàlàyé ipò ìkan náà àwọn àfa aládì ojókòó àfọ onísìnkù kan wà ní ọbẹ̀ ìgbàgbórúkọ àwọn méjèèjì ẹni tó jẹ́ àfa aládì sí mílíkì báàrí olàmá ìlànà lára àfa aládì sí ńlá ni obìnrin kan wá bá wọn pé àfa adìẹ kó sínú kànga wa kí ni ká ṣe pẹ̀lú omi ẹ̀ àfa aládì sí ẹni pé ah báwo lè jẹ́ kó kó sínú ẹ̀ ẹ̀kẹ́ ṣe kànga ẹ̀ adìẹ kó sínú ẹ̀ nìyí ẹ bá ti má jọ kó sínú ẹ àfọ olùdíje wa rí pé no àfọ òmò dáhùn ẹ wọn ni pé yahazi ìyẹn lágbájá tó bá yẹ pé àjẹ tó kó sínú ẹ tó bá affect omi yẹn bóyá òun ẹ àbí kọ́lọ̀ ẹ àbí kíní olè ṣàlùwàlá tí o bá affect ẹ olè fi ṣàlùwàlá. hadith tí a fọ aládìí ìdúró tó yẹ kó fi dáhùn béèrè yìí ìrọ ó wà nínú orí ẹ̀ tó títọ́ ẹni tí ò bá díìl pẹ̀lú àwọn mọ̀sá ìtàn àwọn ọmọ agbéwá fún kí nǹkan bá ìṣẹ̀lẹ̀ nǹkan yẹn ẹni yẹn kò ní jẹ́ tọ́lùbìlẹ̀ ìmáàmì kẹlìmà tó bọ́dà pẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ní pé ustaz apari halcon ustaz mo ní náà ó ní ní problem kan ṣẹlẹ̀ máa rí problem yẹn lójú brọ́dà yẹn mo ní kí ni problem náà nígbà ó ní àwọn méjì wọ́n máa ń ṣe kéta àbí àwọn méjì ló ń bójú o wọ́n máa ń ṣe kéta ara wọn wọ́n máa ń bára wọn jà wọ́n máa ń so mo èmi ẹ̀ tẹ́sí kó sọ nǹkan tó tóbi ọmọ tó sọ náà nìyẹn wọ́n á normal tí obìnrin wà nù ilé tó pé méjì kó dàgbà pé kọ́ dàgbà máa bojú tó bá lè fi mẹ́rin tó bá ń lo nìkan mẹ́rin á máa ṣẹlẹ̀ náà wọ́n ti kéta ara wọn wọ́n padà wọn jà so ìṣẹ́yìnbá tí mo sọ sílẹ̀ bọ́dà mi rẹ̀ rí sí lóṣẹ̀ change hátà fi bẹ́ẹ̀tì nàbí sallallahu alaihi wasallam nàbí àti ń gbáriwo ní àfà àwọn ìyàwó òṣìṣẹ́ lámùsọ̀tọ̀ lámù ọmọ ìjọ́ mi ìyẹn máa ń ti wọ́n tó máa ń bára wọn fa ọ̀rọ̀ náà àwọn sọ ẹ́ Bukhari ipò ìyàwó anabi sallallahu alayhi wa sallam camp méjì ni the Aisha camp and the Zainab bint Jahsh camp tó bá ṣe rí yẹn normal things yẹn àwọn òpè àti nǹkan gòkè nǹkan gòkè ẹ̀ṣẹ̀ ìgbẹ́ mẹ́kọ̀ ẹ̀ méjì torí ike ni tó bí normal things tóbìnrin máa ń ṣe ohun nǹkan yẹn so sísá kan wọ́n bá mi pé ókè alọ́ṣe nìka àlọ́dọ̀ wọn kò máa ń sọ̀rọ̀ nípa òkókò zawújọ zawújà kí làwọn ẹ̀kọ́ kí làwọn ojúṣe tó máa ń ṣàlàyé títà yẹn wá ń gbọ́ wa nǹkan yẹn wá bá mi níta yìí pé ohun kan tóun tí mò ń sọ yẹn òun ò gbọ́ sọ́tà tí òun máa gbọ́ ni kí làwọn tá a sọ ọ̀ràn rẹ̀ ni kóbìnrin ṣe kí ni kó gbọ́ tọkọ obìnrin míì torí pé graduate ni ó ní bsc bá ṣe ní parí lòun náà ni bàbá dénú lé wọn pé ṣe báyìí fún mi àwọn pé no why tí wọ́n máa talk to òun kóun ṣe báyìí nǹkan yẹn kí ṣùgbọ́n wọ́n mọ̀ fẹ́ ṣe but training tí wọ́n fún ṣẹ́rí àwọn ìbò tí wọ́n gbé àwọn ẹ̀kọ́ ẹni tó bá ṣe accounting àti ná owó ní hmm, òun parọ́ náà ṣé mi yẹn ni ẹja ẹni tó bá ṣe accounting ẹni wọ́n máa gbogbo ẹ̀fẹ́ ná owó yẹn lọ́ máa ṣọ́ ẹni tó bá ṣe lọ́ àá wọ́n máa ń agíbi àbáàbẹ̀ ẹni tó bá ṣe mẹ́rin tó bá ṣe mẹ́sìn ẹni tó bá ṣe mẹ́sìn gàdùn pé nǹkan bá ń ṣe gba àlùbábá tó sọ̀rọ̀ dáa tẹ̀lé wáyé pé ó rẹ̀spẹ̀tì inú wa kọ̀wé pé ẹ lọ́bàtọ̀ ẹgbẹ́ jù lọ sí lọ́sítù náà ọ̀pọ̀lọpọ̀ ọgbà nígbà tó ń gbé táàbọ̀ bá sí mẹ́ ẹgbẹ́ nǹkan wò ó lọ́sọ̀ títù wọ́n jẹ́ kan kó báyìí abáṣùtà ọ̀dá bá wù. nǹkan tó gbé kalẹ̀ fún wa nìyẹn tó sáà wọ́n pé náà ò lè instruct mi bó ṣe ní fáìlì yìí náà ní bó fẹ́ nìyí wákàtí márùn-ún ẹ̀ kò fi ṣeré obìnrin tó ń sọ n tí ó mọ̀ ní pé ọba tó pàṣẹ kéèyàn kí wákàtí márùn lásìkò náà ló pàṣẹ kóbìnrin ṣe kí ni kó bọ́ tọkọ twelve times ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn nǹkan yẹn èyí tá a mọ̀ pọ̀ ju nǹkan àmọ̀ lọ nítorí ṣe pẹ̀lú rere ọmọ náà ní eléyìí àwọn tíọ́rì tá a máa ń kọ́ yẹn a máa jẹ́ ní tí ó gbé dáadáa tá a bá mọ̀ pátíkà mọ̀ so ohun gbígbé tó tọ́pìkì yìí gan-an ó ṣògbó yẹ ó mọ̀ yìí mà tó ọ̀nà ni kọ́lọ́mbà àdékẹ́ọ́lá kó má fàá lójì ọlá sí ilé lágbára. àwọn bọ̀ ní pé rírí ọmọ nínú Islam kí ni ó kù wọn. ẹni tó kan àfọwọ́nẹ́sẹ́kù ni pé nǹkan yìí kí ni ó kù wọn. ẹni tí ẹnu àwọn àfọwọ́ akóre lórí bìtẹ̀lẹ́ ní Quran wa Sunnah ní pé ọ̀ràn yẹn ní ká tọ́ àwọn ọmọ wa. torí kọ́lọ́mbà àdékẹ́ọ́lá sọ yìí pé ya ayyuhal ladina amanu ó àrùn tó sàkún wà àhàlì ẹ̀yin tẹ́ nígbàgbọ́ ẹ ṣọ́ àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín níbi kíni níbi iná iná wo wàkùnzú àná wà ìdàrà iná tó yẹ kó tó àwọn èèyàn àti òkúta láti tó náà iná yẹ kìí ṣe ìjìyà sílé ayé tí wọn bá lówó ní nàìjíríà tó bá fi hàn sí kirikiri tí wọ́n bá lówó ó lè máa lo ac ní kirikiri kó máa méje phone call ṣùgbọ́n àwọn tí wọ́n sọ́nà ọlọ́run bá lékè ọlá láàyà túnmọ̀ wọ́ọ̀hà máa àmàrà àwọn òkú ń gba brian tí wọ́n bá wọná yóò wọná fún iye ìgbà tọ́wọ́ ń bà lékè ọlá bí yóò wà ń bẹ̀ kọ́nà má jà tọ́ ọlá fún ìlànà gbàyà ọlọ́run bá lékè ọlá pa wá láṣẹ ipe àlọ́run ọ̀yàn ní fẹ́ wájibun min fókè sáré ìsàmàwà ní pé ká aṣọ àwọn aráalé wa lóbìnrin pàápàá jùlọ àwọn ọmọ wa kò bínú ọlọ́run bá àdìsí ọlá báwo la ṣe rí wọn ṣọ́ tí ìbá ṣe é pé ọ̀nà bá ti rè wọ́n tí wọ́n dàtọ̀ lọ́wọ́ mọ̀ tí wọ́n dàtọ̀ àbí mọ̀sánmá lọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àdìsí gbogbo wa mọ̀ sára ti sọ fún wa yìí pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyatihi gbogbo yín bí adarun jẹ̀ bí ìmáàmù ṣe jẹ́ adaranjẹ níbi tó wà ìmáàmù yàrá ìtọ́nà méjì bó jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí bó jẹ́ ìmáàmù ìlú lára àwọn tó máa ń dàrú mọ́ ìmáàmù sábà excuse àwọn ẹlẹgbẹ́ bí àwọn ọ̀rọ̀ mi lọ́bẹ̀ ìlú ẹ̀lú wípé ó jẹ́ pé àwọn instruction tàbí ìbámu wa ọ̀rọ̀ ìlẹ́gbọ̀lọ̀ tẹ̀lé ọmọ lọ mú hadith wáyé pé kọ́lá níbi sọ̀rọ̀sọ̀rọ̀ man àtọ́ Allah man àtọ́ àní faqad àtọ́ Allah ومن أطاع من أميري فقد أطاعني àná ló sọ أمير àmìrì ló wà ń bẹ̀ sáwọn kí lẹ́nu ṣe gbọ́n ní pé ọmọdé kọ́tọ́ ní pé la Islam illa ma'a al-jama'a but nǹkan tó wà nínú nọ́ọ̀sì yẹn nísìn ṣé àwọn ẹgbẹ́ tá à ń dálẹ̀ ló ń sọ no àwọn àṣìgbọ́ àwọn táwọn èèyàn gbọ́ yé tó ń problem náà ni àwọn àmìrì táwọn mi ń sọ nù bẹ̀yẹn àwọn tó yẹ pé they in authority they are political authority. so gbogbo wa náà la ní responsibility ẹni tó jẹ́ olórí ìlú lára another problem ni ẹni tó jẹ́ olórí ìlú ní responsibility tí ò bá ṣe responsibility ẹ̀ ṣẹ̀rí à ń gbé ká bá a sọ tá a bá wà pẹ̀lú ẹ̀ kì í ṣe Facebook la máa ti bá sọ kì í ṣe rédíò kì í ṣe publicly i publicly níbi tí ò sí ń bẹ̀ tó ẹgbẹ́ wà ń bẹ̀ publicly láti sọ pé tó ìbọn tẹ̀ ṣe yìí ò dáa. làwọn ti sọ yìí pé afdal jihad kalimatu haqqin inga ẹ̀ńdá tó kọ́ ẹnìkan mọ́rọ̀ ẹ̀ wá fẹ́ ṣe fọ̀zán ẹgbẹ́ ọ̀rọ̀ tí yẹn bá mú tó fẹ́ tó fẹ́ mú ní akọwa ní pé ẹ má lọ ọ̀rọ̀ yẹn gangan ó tọ́ wọ́n ṣe fọ̀zán pé kan dẹ́ ẹ̀yí tó mú ẹ̀ gangan náà nù kọ́ọ̀lù mi sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ńdà tí bá wà lọ́dún olórí ní kí n correct ẹ̀ ẹ̀rí yẹn náà ni nàá wọ́n lè ní ìpè síbẹ̀. so àwọn nǹkan ṣe pàtàkì bó jẹ́ pé imam ó jẹ́ political leader o ó jẹ́ imam mọ́ṣáláṣí o ábẹ́ ìlọ́wọ́ bó ti dà wọ́n àwọn tó wà lábẹ́ bó ṣe dà wọ́n jẹ́ ábẹ́ ìlọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìyá a lackadaisical father or in a lackadaisical mother is liable to punishment by Allah subhanahu wa ta'ala. kéèyàn wo pé wẹ̀mí òkú fara ni wọ́n wọ́n ń ṣe tiwọn èmi náà ń ṣe tiwọn èèyàn lẹ́tọ̀ọ́ kéèyàn jí àwọn àjọ náà bá àbíkẹ́ ọlá. ó yàtọ̀ sí pé mo ti sọ fún lágbájá kò gbọ́ o ẹ̀jẹ̀ wọn pé wẹ́ ó fírì kó máa ṣe tó wù ú alẹ́tọ̀ọ́ kọ́nà bá àbíkẹ́ ọlá bí wá tàbá ṣe tó gbé kéèyàn ọ̀rọ̀ yẹn sí i. bí ẹ bẹ́ẹ̀ náà àwọn àfọ àfẹnukù tọ́pọ̀kọ́ ọ̀rọ̀ yẹn annahu wájib al'aba ta'alimu abna'ihim ma yalzamuhum ba'da al-bulugh àwọn àfáàfẹnu kò yí pé ọ̀nà ìyàn ni fáwọn tí wọ́n ń bímọ kí wọ́n kọ́ àwọn ọmọ wọn ọ̀rọ̀ fáwọn àfáàjọ́ tilẹ̀ dáadáa ń táwọn ọmọ yòókù káàtà tí wọ́n bá ti bàlágà tán ma yẹlzamuhum in tó jọ wọn yàn fáwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn bá ti ń bàlágà ọ̀rọ̀ yẹn káwọn òbí ṣe kí ni kí wọ́n kọ́ wọn. wàhálà àhádà sáfọkọlù ìlànà ó túmọ̀ sí pé táwọn sọ ìgbé kéèyàn tọmọ kéèyàn rí ọmọ kéèyàn rọmọ lọ ilé ìwé àbí kéèyàn kọmọ kéèyàn sọmọ kọ́ṣẹ́ a máa bọ́ sí ipò ọ̀ràn yẹn Qur'an ọ̀túnná wal ijma. tọ́ba ṣẹ́ni pé kì í ṣe pé àwùjọ fẹ́ ka fọ́mọ wa nìkan kò ń ṣe tó yẹ pé tó àwọn náà ń ṣe torí pé àwùjọ ń ṣe ṣé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ẹni táwọn èèyàn máa ń wò ìyẹn pé wẹ́ẹ́ ọmọlágbájá ó ṣe báyìí nínú ọ̀pẹ́ kọmọdé náà ṣe kí ni ó ṣe báyìí ọmọlágbájá di dókítọ̀ nínú ọ̀pẹ́ kọmọdé náà di dókítọ̀ ọmọlágbájá ó ṣe báyìí gbogbo ẹni tí ò bá ṣe gan an fẹ́ kóṣọ pé wípé àwọn ọlọ́run ti dá wọn báyìí torí tó ń tọ́wọ́ bá àti ọkọ̀ fún wa ní pé zúgbìnà lè ná fókù ṣàwá mílẹ̀ nìta wá wà lẹ́yìn. àdámọ̀ wa ni pé ká nífẹ̀ẹ́ obìnrin ká sì nífẹ̀ẹ́ ká nífẹ̀ẹ́ àwọn ọmọ wa. so àdámọ̀ ìpìlẹ̀ pétọ́rọ̀ wa ni pé ká nífẹ̀ẹ́ ọmọ kọ́mọ pọ̀ àdámọ̀ àwọn èèyàn kódà kí Islam tó wọlé Yorùbá ẹni tó máa ń ẹni táwọn èèyàn respect láwùjọ ẹni tó bá ní ọmọ púpọ̀ ni ìgbà tí bídíà àwọn òyìnbó dé ó ní pé one wife two children so ìpìlẹ̀ wa gangan níwájú ẹ̀yà apá ìpìlẹ̀ wa gangan kéèyàn níyàwó tó pọ̀ kó lọ́mọ tó pọ̀ so òṣì àtìgbà tí àwọn òyìnbó dé tí wọ́n kọ́ wa ní àwọn ọ̀rẹ́ kọ́ wa ní káwọn ọdún òkè ọmọ kan ìyàwó kan ọmọ méjì ọmọ ọmọ mẹ́ta lára àwọn àkóbá tí wọ́n ṣe fún wa yẹn kí ọlọ́jà ni wa. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà bàbá máa fẹ́ràn tó dà fọmọ ẹ̀ kọ́lá àfà ni pé gbogbo èèyàn pátá àdámọ́mọ èèyàn ni pé àtún fẹ́ kéèyàn da jù wá lọ. wọ́n yà láwọn ẹbá yìí wọ́n ní mọ̀ nǹkan bá ń gbà ìmọ̀ ojú ló mọ̀ náà tùrádì nìkan lọ́rùn ló mọ̀ èyí fúnra tó mọ̀ ewu mọ̀. ẹ̀yà yóò tó fi wá àwọn àdìsí kankan àdìsí wa náà kò ju sọ ìbùbá rẹ̀ àdìsí ẹ̀ ìwé òjá mọ́ tó hàn yẹn. gbogbo èèyàn náà àtún fẹ́ kó da jù wá lọ àyàfà àwọn ọmọ wa a máa ń fẹ́ káwọn ọmọ aṣèkéwò kí wọ́n jù wá lọ. so àdámọ́ wa ni ẹ wo ìtàn òjíṣẹ́ ńlá Nuh alayhi salam pẹ̀lú pé pọ́mọ ẹ̀ ṣe yẹ aláyàkókò nàkí tó ó sì fẹ́ kó máa jẹ́ kí ni iska ma'ana wọ́n lọ́tọ́ kún mílíọ̀nù kàfírí wọ́n àwọn ọmọ ọkọ̀ ojú omi yìí ọmọ ẹ̀sọ́ pé àtàáwí ila jabali ya'simuni ẹ̀ máa wọlé ní òkè ẹ̀jẹ̀ ń sá lọ síbẹ̀ omi ò ní ọ̀gá lẹ́yìn kò sí tí ó sọ ẹ̀ máa lọ. so àdámọ́ ọmọ èèyàn níbi ká níbi àwọn àwọn ọmọ wa. àwọn nǹkan bí wọ́n ti yẹ pé bìnnì tẹ̀tọ̀rọ̀ wọ̀tẹ̀tẹ̀gbọ̀ nínú Quran láti mọ̀ pé kí wọ́n Quran lábẹ́rẹ́ pé báyìí ní nǹkan yìí ṣé ẹ̀ka sóra báyìí ní nǹkan báyìí ẹ̀ka sóra báyìí ní nǹkan báyìí ẹ̀ka sóra ẹ̀gbẹ́ nǹkan yìí yóò dòdì yìí. àwọn èèyàn rẹ̀ wọ́n máa ń mójútó bí wọ́n ti rí ọmọ wọn kódà Quran kọ́ wa bá a ṣe yan olùkọ́ fáwọn ọmọ wa kí la fẹ́ kó tọ́ wọn èsì ṣe pàtàkì nínú ẹ̀kọ́ onálẹ̀kọ́ ẹ̀sìn láwọn táwọn nínú bàtà máa ń sọ̀rọ̀ nípa àwọn eléyà kan ṣe tẹ̀kídìmù ní mọ̀kọ́sídìmù introduction tábẹ̀lì sí sọ àwọn tàdíyàt àwọn challenges yẹn àwọn àmọ́ mẹ́fà àwọn kan ní ẹ̀sán fún. pàápàá ṣàlàyé fún wa yìí pé kódà káwọn ẹni tó bí ọmọ wọn sílé ayé ni wọ́n ti máa ń pípẹ́ alẹ̀ ní pé tó ọmọ yìí afẹ́kọ̀ọ́ mọ́ náà ọmọ ìyá kókó sin ọlọ́run ọmọ máa ń tọ́ wa níka pé ẹ wo ìtàn mariam aleyhi salatu wasalam àti ìyá ẹ̀ nínú tẹ̀sílù bàdáwí wọ́n pe orúkọ ìyá mariam ní eh, hana àbí nǹkan ìrántí dáadáa ìyá yẹn nígbà tó ti lóyún ọmọ sínú ló ti pílánì tó fẹ́ kọ́mọ yẹn yà inni nazartu laka ma fi batni muharrara pátákọ̀ bá mi bá ọlọ́run bá àdíkẹ́ lọ́mọ tí mo tó wà ní ìsìn kò ìdí o ìwọ ni mo fẹ́ kó sìn kódà mo jẹ́jẹ́ pé tí n bá ti bí ọmọ yìí lọ́kùnrin ìwọ ni mo sìn ilé ìjọsìn ni mo gbé nígbà tó bí ó bí obìnrin ó ní inni wà lọ́kùnrin àkùnta wà ní ìtẹ̀zẹ́kẹ́ kàlùnta wà inni sọ̀mẹ́tù àmàríyàn wà inni òhìnlù bàbíkà wọ̀dùrì yẹ́tà á mínà ṣe ìtọ́ ọ̀rọ̀ jù àwọn àfáà ní pé áyà yìí àwọn náà gbà máa sọ pé láyé sọ̀kínú bíl wọ̀lẹ̀ òwúdà àwẹ̀j igi tó bá gun orí ìbàdàn láwọn àyà gbọ́ gun yẹn ìbẹ́ǹtì tí kì bá wọ́ bòjì igi yẹn náà ń ṣe kí kó lè tó kó lè tọ́ bòjì òjì ni òjì <laughs> oh, ni ṣáàdù ó ní òkùnkọ́ oh, yorùbá jọ lẹ́yìn òjìgí ẹ náà lè kí ni òun náà lè tọ́ sokola ìgbàtọ́nà ọba àdìgbà bẹ̀rẹ̀ àwọn ọ̀tọ́ ní zòríyá tó ń bá àdúrà ní ìbàrà ìyá ò lè yàn dáadáa kí bàbá yàn dáadáa kó jẹ́ ẹni tó gbé kó ọmọ náà yàn dáadáa kó wọn lórí burúkú yóò wá láti ibì kan yìí. so ó ní nígbà tó bí ọmọ yẹn tán tó ń tò obìnrin ládé ṣùgbọ́n kò lérí wàá mú iṣẹ́ o ọlọ́run bá àdéṣọlá ọmọ yìí mo wá sọ fún lọ́dọ̀ ẹ kó níbi èṣù ọlọ́run bá àdìgá sọ fún ẹ pé pàtàkọ̀ bálà àrọ̀ buhá ìkọ̀bùnì wa àǹbátàhà nàbàtàn hasana wa kàfàlàhà zakariya ọlọ́run bá àdìgá gbé àgbà ní mariam ṣe bíyà mariam ṣe ṣàdúrà yìí bẹ́ẹ̀ la ṣe gbà lọ́wọ́ ẹ̀ àwa la tẹ́wọ́ gba mariam àwa la gbogbo bí mariam ṣe dàgbà àwa wà ń bẹ̀ tó àwọn àkọ́ńtẹ̀ sí wọn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n tó ń pa wa àǹbátà nàbàtàn hasana ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ ẹni tó jẹ́ olùkọ́ fún Mariam tí Mariam jẹ́ akẹ́kọ̀ọ́ fún awalàyàn ìyẹn ta ni Zakariya ló fi jẹ́ pé tó nípìnlẹ̀ gan ìpìlẹ̀ Mariam tí wọ́n fi rèé ìpayọ̀ ọlọ́run máa lè jẹ́ láti. كلما دخل زكريا عليها المحراب وجد عندها رزقا tẹgbẹtọ ọmọ tó yẹ pé ọmọ ọmọ ọmọ tó yẹ pé òun gan fún ara ẹ̀ ń yanilẹ́nu isa alayhisalam kò ṣe wá ní sara mariam dání eléyìí kí wọ́n tó bí mariam sí ayé anabi lukman alasilasin bẹ́ẹ̀ náà lulama àwọn kan ní anabi ní lukman àwọn kan níbi iṣẹ́ anabi wà lóyún alakuli ha kí wọ́n mi lọ sọ̀rọ̀ sí ìgbà tí ó pọ̀ mẹ́ sọ̀rọ̀ àwọn kan sọ̀rọ̀ fún wa pé bó ṣe pe ọmọ yìí ó túnbọ̀ sí ọmọ yẹn ọmọ tó ti ó ti dé alàlà akọ́ọ̀lù ti dé sínú kẹ̀mí ó ti dá nǹkan mọ̀ pé yáàbù nàìjíríà ìrẹ ọmọ mi nti kúmọ tí lukman kọ ọmọ ẹ kò ju nta fẹ kọ ọmọ wa lọ nítorí ti síwájú pé kí ni làásù ṣèkìlì ńlá ìnà ṣèkà làbọ ìmọ̀ àbí sọ́ọ́ ẹ̀sìn ní sọ́lá òun láti sọ ẹ̀rọ kọ́ọ̀tà kàlẹ́ náà sọ̀rọ̀ tó ṣe àlọ́ àbùkù sí ẹ̀dẹ̀ náà àwọn ẹni rẹ máa ń mójútó bí wọ́n ti kọ́ ọmọ wọn ni kódà tí wọ́n bá wà lórí ibùsùn tí wọ́n ti fẹ́ papòdà when they are on their deathbed anabi yakub nígbà tó ń pọ̀ àkàkú lọ́wọ́ ọlọ́run bá àjọ sọ fún wa pé amkuntum ṣùhàdá ìdábọ̀rọ̀ yà kúgbàlù mọ́ ìkọ́lá libani máa ta àbùdúnà mi bá àbù. ìdábọ̀rọ̀hu máa àìṣe àlùmọ́wù lórí pé ń pọ̀ kà kú lọ́dún pa àwọn ẹgbẹ́ ẹ wá ìta akọ́ níṣẹ́ ẹ̀mọ́ báyìí máa ta àbùdúnà mi bá àbù tí n kú sókè lẹ́ẹ̀ máa sìn ẹ̀sìn mú lẹ́ẹ̀ máa ṣe kọ́ọ́lù kírísítì wọn fún bàbá wọn náà àbùdú ìlà àjà wà ìlà àbá ìkà إبراهيم وإسماعيل وإسحاق إله واحدا ونحن له مسلمون صلوا islam. sókè ọ̀hún àkọlé kan tó a fẹ́ sọmọ àkọlé kan tó a fẹ́ rí ọmọ kìí ṣe gbọ́dọ̀ ọba àdékè ọlá pàṣẹ nìkan àdánwò ọmọ èèyàn ni gbogbo ẹni rẹ ìfọmọtò rẹ kọ́mọ ọba àdékè ọlá kọ́mọ fún wa lọ́mọ ń kúrú báwo láti máa ń fi àdúrà tó kàwá ní mùsùlùmí tó bìkítà báwọn ọmọ yóò ṣe bí ó ṣe kódà bí wọ́n ṣe jẹun wà láwọn èèyàn wà bẹ́ẹ̀ kò kí ẹ̀ wọ́n jẹun ìdìbò sí tó kàn ẹsẹ̀ ní yẹsẹ̀ yóò fọlọ́ kó bà tó mọ́ táwọn afá ẹlọ́wọ́ báàbù nàfàtọ̀ tó máa ṣàlàyé pé tó àwọn orí ẹ̀ka náà wá fún àwọn orí ẹ̀ka fún oúnjẹ ẹ̀ka láṣọ fún wọ́n ṣàlàyé fún wa ọ̀ràn yẹn ní ká bọ́mọ tọ́lọ́run bá àlékè ọlá fi tì wá lọ́dọ̀ ááyà tí wọ́n sábà fi ṣe ẹ̀rí ni pé wàhálà ni mo olú ìlàhùn rizquhunna wa kitwatuhunna bil ma'ruf kódà bí wọn bá ní owó tí ò ná fáwọn ara rí ẹ àwọn ọmọ àtìyàwó ṣẹ̀ríà ẹ̀ ń pawọ́ obìnrin kó lọ mú owó yẹn wọ́n láàlọ́ sábàkà lọ́dá ìbílà arba'a àwọn àfọ́nbàdá mẹ́rin ní pẹ̀lú kò tó ọkùnrin tó ní owó tí ò ná fún ìyàwó ẹ̀ kí ìyàwó tó ọmọ mi tó wà kó lọ mú owó yẹn torí hadithi rọ́jùlù ṣèṣì láàyò fíní máa yẹ fíní ọwọ́làdì pé àbúrò bí aláwọ̀ ní tó ń fún wa kì í tó ní àtàwọn ọmọ mi. ànábì sọ fún mi yìí kú ní mi máàlì máa yẹ fíìkì wà wọ́làdà sí bí màá lọ wú ní owó ẹ̀ ní tó tó wà nínú àti àwọn ọmọ ṣùgbọ́n òun pẹ̀lú sáà mọ̀ láwùjọ kó tó yẹ ìwádìí wípé tó rẹ̀ àlàáfíà ló fi kalọ̀ mú owó kí wọ́n á lọ sí ẹgbẹ́ kó gbogbo ẹ̀ tó ń dìbò ń sọ yìí ẹ wá mọ̀rọ̀ ọkọ̀ tá a ní tótó ó lè palẹ̀ bí tèèyàn tí ẹ bá mú owó ẹ̀ pé ní sọ́sẹ̀ ní oníṣẹ́lẹ̀ àkọ́mu tán. ọ̀rọ̀ yẹn ní kéèyàn náwó fún ọmọ ọ̀rọ̀ yẹn ní kéèyàn kọ́ ọmọ. lọ́pọ̀ bẹ̀rẹ̀ pé kí ni kí ọmọ yẹn kí ni kọ́kọ́ ọmọ yẹn ó kú sọ̀rọ̀ méjì bẹ́ẹ̀ pé tó àdámọ́ wa àdámọ́ dídá wa tó lọ́n bà nígbà dá wa ó kú sọ̀rọ̀ méjì. àlìsàn láwù dáánì rúùsì wà láwù dáánì máàdì àní spiritual side àní physical side intaasi lẹ́sìn ṣe eléyìí ní future side wa bá a ṣe mọ̀ ẹ̀sìn wa future side ilé ọ̀ràn ọ̀ràn ọ̀yàn tó ṣíwájú òun àkọ́kọ́ ọ̀pá fẹ́ tọ́mọ wa àkọ́mọ wa bí ó ti mẹ̀sí ń ṣe ẹlẹ́ẹ̀kejì alghani almadi eléyìí kò i mean the material side nítorí ṣe pẹ̀lú pé báwo lọ mọ́ kí ni tọ́mọ òbí ṣe kí ni tí ó fi rí nǹkan lọ sẹ́nu tí ó fi bọ́ rẹ̀ tó bá tójú bọ́ tí ó sì fi láwọn àwọn tó bá wà lábẹ́ ẹ̀ tí ó fi rí wọn tí ó fi kí ni tí ó fi rí wọn bọ́ ẹ má gbàgbé pé tí mo sọ fáwọn àfa àfẹnu kò lé lórí yín pé ọ̀ràn rẹ̀ ni kóbi kọ́ ọmọ láwọn tí ó jọ ọ̀ràn èèyàn fún tó bá bàlágà tán sáré sígbà tí mo sọ pé sáfà kọlọ́ lọ́nà láwọn tó jọ̀ràn fún fọ́ọ̀mù náà ni pé kó bọ́ra ẹ̀ kó bá àwọn tó lọ́ọ́ bá àdìkẹ́ bá fi lábẹ́ ọ̀ràn rẹ̀ ni fún wa ká kọ bóyá yóò kọ́ṣẹ́ ni bóyá yóò lọ skul ni ìkan méjì kéèyàn wọ yunifásitì gan rẹ̀ ẹ́ níta wájibá bára bá máa ń wọ́n máa ń ṣàlàyé ní dáàbì níta wájibá ní dáàbì kì í ṣọ̀rọ̀ yọ̀kúnra rẹ̀ tó yẹ máa ń gbé tó nísìnyí kì í ṣe ọ̀nà ọlọ́run tó máa jẹ́ wa ní nàìjíríà ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ọ̀nà fúnra rẹ̀ èyí tó dọ̀rọ̀ yẹn pé ká kọ́ mọ ní ìjọ òbíra yé ṣe. ìlà ń ké ọ lọ sùkúrọ̀ yunifásitì yẹn wà sí ilẹ̀kùn ìlànà ọ̀yà. àtẹ̀gùn ló jẹ́ kí n ṣe ń gbé yàn ṣe kí ni tó fi rí ayé ṣe. tó pẹ́ pẹ́ tó fẹ́ afẹ́ kọ́ mọ iṣẹ́ ni tó mọ́ fi ráyé ṣe ìyẹn náà kò sí yàtọ̀ láàrin àti skul. so nítorí ọlọ́run dẹ̀jọ́ ó kílẹ̀ tó wa èèyàn ti lọ wọ́n wà wọn ò ríṣẹ́ ṣáàjà ń bèèrè ló ń ṣe kódà mẹ́díkù dọ́kítọ̀ ní sìn nígbà yẹn sọ fún wa tí wọ́n mi kílẹ̀ fẹ́ dì látàrí lọ́wọ́ mi ò lọ́wọ́ rí mi ò mọ nǹkan náà kó yá lọ́yà mi ò lọ́wọ́ so bọ́ọ̀ tí àwọn tó ṣe dọ́kítọ̀ ní sìn kó tó lè kí dọ́kítọ̀ tó lè balance á ní ìlọ́pọ̀ pp tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa gọ́ọ̀mẹ́ntì kí dọ́kítọ̀ máa bẹ̀yìn pé ẹ bá lọ́sọ̀ọ́ ìyá ìyàwó lọ́mọ dọ́kítọ̀ sí senior doctor wọ́n á pe senior doctor kan pé ẹjọ́ wọ́n ní àmì kí doctor tún máa lọ́bì kótó oríṣẹ́ as lucrative as that job was some years ago ọmọ lọ́bì social government work yìí tí wọ́n wáyé government work èrè ìbáṣe ìwọ́n tó ń sọ fún wọn èkó ni ẹ̀rọ lọ́dọ̀ tó bàdàn lọ́dọ̀ta bájà dá yẹn lọ́wọ́. now gbogbo àwọn tó jẹ́ mo pàdé lọ́là kan a lawyer ó parí ní UK wọ́n sọ pé òun ní ìdíwó òun ní ìdíwó lọ́bì nǹkan bàtí àṣà ọgbẹ́ ọlọ́dún wo mọ́ṣáláṣí tẹ̀lé lọ tán lè tán máa ń yàn dáadáa mọ́ṣáláṣí báyìí ni wọ́n fẹ́ fún lówó pé ọ̀kadà tó wà gbé níbẹ̀ wọ́n tẹ̀lé àwọn ajẹ́lẹ̀ ní àgbájì tó ṣó ìgbé ọkùnrin ẹ̀rọ tọrọ owó ó ní tó ń di mi nù bí UK ó ní tó ń di mi má fún lówó ń fọ owó iṣẹ́ lòun fẹ́ òun níyàwó òun lọ́mọ oṣù mẹ́ta òun lè marry five thousand naira a married man so eh, níbi tóun ti ń wáṣẹ́ ẹnìkan náà ṣe fọkànlẹ́ńdà ọ̀dẹ̀ ní ṣe àwọn nǹkan yẹn wàsá in ìlà àgbàyà ọ̀yàn ní ká tó wọn tó fìlà yìí ṣe àwọn nǹkan yìí wàsílà ní mean to an end so láǹtọ̀ fún àgbàdo gbé onísìnyí kí ọmọ kọ́mọ náà láti pé well web television wà important pé well náà lè kàwé pàápàá jùlọ English ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n ṣe nítò tó ń ṣàǹfà nìyẹn ló laptop nìyẹn ló fóònù àbí nǹkan mi tó tó tí ó bá ní ìwé background of web television lè yes mo jẹ́ pé tó web television itself is one dìbì ágìdè yìí wàsílà tún ìlàzọ̀ it's a means to an end lára ń tarí ilẹ̀ yorùbá àwọn bàbá wa lára tí wọ́n ṣe àgbọ́yítà bàbá yẹn ní kọ́lọ́mbà níkẹ́lá tó bá wa gbà lọ́wọ́ àwọn àṣìṣe kọ́lọ́mbà àbójúkò so àwọn bàbá yẹn wọn jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn kí wọ́n lọ sí western school lórí kí ni torí ẹ̀sìn wọ́n ní pé táwọn ọmọ bá ti lọ sí western school táwọn ọmọ yẹn bá padà wá wá di kí ni wá di christian ẹlòmíì wá change orúkọ ẹ̀ ẹnẹ tíọ́lẹ́kàn wọ́n ti mú kù bàbá tó fẹ́ lọ sí ẹgbẹ́ tó kù sáyé gbọ́dọ̀ change orúkọ ẹ̀ tó wọ́n change orúkọ ẹ̀ gbọ́dọ̀ máa wọ́n lọ sí church wọn irú èyí ń sìn mọ́ etí mi mọ́ ní christian ti kéré christian school mo lọ fọ̀ family one two mo ìrara báìbù múra sop àwọn oníyẹn gan kó lórí tán pátápátá àwọn tó lọ mútu tí wọ́n wò kẹ́yìn máa lọ kí o ní òṣù rk rí ìgbésí ayé mi pé irk àtẹ̀sí mi ò ṣe rí tí rk máa ń ṣe kò sí ẹ̀sìn bọ́lọ́dẹ̀ tó rẹ́rẹ́ rk kò sí. tó àwọn bá ọgbẹ ẹ kàkà kọ́ ọmọ wa tí wọ́n di èdè yìí kókó máa lọ sí kù àwọn ẹ̀ máa ń bú wọn ní ẹ̀ àwọn báyìí wọn jẹ́ kí títí wọ́n tẹ̀sọ́ ń dá ọmọ ìkúté tó kó máa lọ ló fi yẹ pé tó lóòótọ́ tàbá lọ sáwọn gáràjì tó máa ṣiṣẹ́ ń kọ́ síbẹ̀ àlà máa ń pọ̀ jù ní ìsọ gáràjì ìbàdàn gáràjì ètò ìṣẹ́ rosco léètùà àlà máa ń pọ̀ jù. bẹ́ẹ̀ mo báyìí pé òkè tọ́mọ wọn bá kú sí tẹ̀sí mi ẹ jẹ́ kó má kú lọ ilé wọn bí yẹn náà ni kó tó gbé òkè ọmọ náà lè lọ ó ọ̀pọ̀lọpọ̀ òbí nísìnyí wọ́n rìn láti ná thousand kó sáwọn tí ò gbẹ́sìn yìí o kó làwọn tá a gbẹ́sìn yìí láwọn ti bẹ̀rẹ̀ àwọn challenge yìí kó làwọn tó gbẹ́sìn yìí wọ́n prepare láti ná thousand to come and acquire western education secular education not western secular education at the expense of Islam mo ń kọjá lọ ládùúgbò wa omi kan wá sọ fún ọmọ ẹ̀wọ̀n ẹ̀rọ lè ké àwọn lè ké wà wọn pàtó fífi náírà ní ìmọ̀ bí wọn sọ ìbò bá ń sọ̀rọ̀ ìmọ̀ mẹ́sàn ẹ̀ tó ló fún mi má pátá àwọn máa sọ ìmọ̀ apẹ̀tẹ̀ ara mi ìyá ẹ̀ ọmọ ẹ̀ tó wà tábà ẹ̀ ní kọ́mọ́ mú kí náírà wa má bọ́ lé ọ̀sẹ̀ láìpẹ́ ojú fífi I was working in a school that the children at that time àwọn ọmọ nígbà tí mo jẹ́ ní kùtù mo ń jẹ́ yìí àwọn ọmọ fifty thousand àbáyé náà ti múra wọn lára àwọn pọ́blẹ́mù parí náà nìyẹn àfa àtà àtọ́ fifty naira fún àwọn afáyé náà wá gbọ́n nígbà tí ó fi parí ọlọ́run lọ lára wọn wọn ló tó twelve hundred naira wà ní wọn ti dé ìwọ tó bá qualify fún wà ní wọn twenty thousand nígbà yẹn ni o a ti di fifty yìí sùn àwọn òbí tí ó sọ fifty naira yẹn kọ́ máa twenty thousand one twenty thousand tó wọ́n lọ́jọ́ wọ̀nyí mà tó wọ́n bá ka kí ló máa ń gà àlè ìlànà àdàmíyàtún aláwòláríkà múmúlémúfúlérò bàndírí àwọn ìyá tí ò lọ ti gbé bàndírí bàndírí àgọ́sọ̀ ní táwọn bá parí wàlímà èyí tí ò bá sà rárá ara lọ ẹ̀kọ́ náà ké ẹlòmí máa ra mọ́tò omi òṣèré o tí wọ́n bá ti wòlímà lájà ara mọ́tò lẹ́yìn ọjọ́ wòlímà yẹn tòwé tó kéré jù wọ́n ti jà lọ́sọ̀ àwọn ọmọ yẹn wá lọ àwọn àdìsí tẹ̀yìn a máa dùn bàbá yẹn pé ah, ọmọ ilé ìsìláńkì àgbọ̀n máa ń tó kí alukuran tí o mọ lẹ́yìn mú muslim hun yẹn tó bá jí omi gbogbo nìkan. these are the problems science and that kọ́lọ̀ ọba àti ẹ̀rú sàlùwà so eléyìí náà máa ń rí lára àwọn even sọ̀rọ̀ bọ̀ ta ní kàlùfà gbẹ́sù yìí eh, ó dùn mí pé ustaz sheikh lukman idris kan tó sọ òun yóò bá dájú àwọn àwọn àwọn brothers wa kàyọ̀ lọ sílẹ̀ pé ń gbà yẹn kí ni yẹn lé lára wọn gbàdé pé kó sọ islam di islamic kó sọ gbé nàìjíríà di islamic state ni tẹ̀wọ́n rẹ̀ lómi sọ ọ̀gá kódà yìí gbogbo àmọ́tà ìwà ń kódà ju ẹ̀ ti lọ ẹlòmíì mi ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé ń bá pọ̀ ọ̀ma ìbára bí ẹ̀ ẹ àti jẹ́lómi pé mọ̀ pé mùsùlùmí àwọn ànira àwọn sísẹ́ tó ṣe àmìrá ní sinimá náà ẹlòmíì bí ajúlù àmà bí ajúlù àmà yẹn bóyá ló lè dá súrà kan kà láti bẹ̀rẹ̀ lókè bí ìsàkóyẹ pé ráyà lọ́dọ̀ ẹlòmíì ni pé kàlá ti má rí gbogbo ẹ̀fà yìí síbẹ̀. so ẹ̀sìn tó ń lọ́dọ̀ fẹ́ ká tọ́ mọ wa bọ́ nípa àbí ká tọ́ mọ ká kọ́ mọ ẹ̀kọ́ ẹ̀sìn àti tọ́mọ fi ṣe ilé ayé ọ̀nà méjèèjì láti ní problem but ẹ̀sìn ló kàn wá jù á sì ṣàlàyé ẹ̀kọ́ mọ̀ nípa ìṣẹ́ òkun ní ayọ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àdìjà ignorance at a point mo bẹ̀rẹ̀ sílẹ̀ la yẹ wa islam yìí gan-an kí ni tó kù báyìí tó wo ọgbà yín bàbá ń ṣe nss eh, alzaya bí bí mi ò mi ò attack nss o má bẹ́ẹ̀ attack on a different level but mo ń ṣàlàyé what was happening there kí ni kí ni aim organization yẹn organization ìgbọ̀ngàn bẹ́ẹ̀ gangan òun ni aim ibo là ń lo gbogbo kí ni ká fẹ́ ṣe tàbá bẹ́ẹ̀ láwọn ètò òkè islam dá kí ni tàbá àkíyèsí pẹ̀lú ẹ̀ kí wọ́n á dídíkọ̀ pẹ̀lú láti láti dìpá ìgbò tàbá àkíyèsí ní. a fi àwo abímọ kí la fẹ́ káwọn ọmọ ẹ̀yà ẹlòmí ò mọ̀ bí tó fi bímọ lẹ́yìn pé ara ń béèrè lọ́wọ́ ẹ̀ ó ní kó satisfy ọ̀jẹ̀ mbẹ́ kí ni kí ni tàbí bímọ tó ṣe pé gbà míì àwọn táwọn fi gba ìgbà yìí problem báyìí kí ṣe problem yẹn ó wà fundamental ìpìlẹ̀ ní kò mọ́ tó kàn ẹlòmíì ò mọ ohun tó kàn nínú ọ̀rọ̀ pé tó àwọn ọmọ tá à ń bí kí ni tá a fẹ́ fi wọn ṣe ẹlòmíì ní nítorí fòkàn ní pé ká kọ́ ọmọ wa káwọn náà lọ Cambridge kọ́ lọ UK kọ́ lọ US kọ́ lọ Canada kọ́ ṣe gbogbo ẹ̀ tó wọn bá fẹ́ ayélujára yóò kọ́ mọ̀ ní ọ̀dọ̀ amẹ́rin ọmọ tẹ̀sí sílẹ̀ ten fifteen twenty years wọ́n fẹ́ tábìlà tó máa ń pè aláfà come and talk to our boy bàbá àbá sọ̀rọ̀ ẹ̀hẹ́n so màá kọ́ nítọ̀ bíi àti gbogbo ẹ̀ ní ìjókòó two hours ẹni máa gbìyànjú bí a túbì tó tó travel out ọmọ àtọ̀ méjì máa sọ ẹjọ́ torí ọlọ́run ọmọ sẹ́ pé ó ti fọ́ọ̀mù personality ó ti ó ti wà fọ́ọ̀mù dọ̀rẹ́ yìí ẹ wá méjì bàtọ́ lọ túbì ṣé báwo ni kí ni mo fẹ́ túbì bọ̀ lórí màdà bá sọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì tí wọ́n fẹ́ nítorí wọn kó lọ yẹn aṣọ láwọn bọ́dà àtàlẹ̀ sọ pé tó tó bá débi báyìí bá dé Canada bá lọ sọ́dọ̀ lágbàjá báyìí tó bá dé pẹ́pẹ́ uk lọ lásán lọ́gọ́jà báyìí. irọ́ àwọn òbí máa ń compartmentalize ẹ̀sìn tó kọ́ tó fẹ́ ká ọmọ ọmọ. tó ó ní pẹ́ tó wọ́n bá bọ́dà wọn kí gbà ẹ̀ ká máa la ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ni mistake táwọn yẹn máa ń ṣe tó máa gbà lójú ìgbàgbé lásán gbogbo tó bá ti rí sàkó sẹ̀ríà sọ fún wa ìtẹ̀fẹ́ mi àbẹ̀wò tí máa tó bá bẹ̀rẹ̀ sí sọ eléyìí sàkó sẹ̀ríà máa dìjà pé ah kò débi yẹn náà ìwé ìlé tó gbé dáwọ́ sí ká tọ́jà sọ́nà ẹni rọ rọ ẹlòmí lẹ́nu pé ẹ lọ spaghetti àárọ̀ eléyà sọ pé gbangba ni ẹja tó bínú gbangba ẹlòmí máa mọ̀ mọ̀ mọ̀ ọmọ wọn ká ó ti define ní ibi tó fẹ́ káwọn ọmọ yẹn gé lórí ọ̀rẹ́ sí so kò ní fẹ́ kọ́ interact pẹ̀lú yín tòkí ló wá gbọ̀n wá kò ní sọ́kọ̀ ẹja máa wá pè wá nígbà tó bá yà nǹkan míì tọ̀ ẹ́ náà ti fẹ́ mánéjì lára àwọn pọ́blẹ̀mù táwọn ìkáńtà òun ní àbùkù káwọn èèyàn gbé ọlá fún gbogbo even àwọn food some of our Islamic food ní ọmọ mọ́tò independent ìmọ̀ tó wọ̀nyí pé ẹ máa ń complain pé mùsùlùmí problem ẹ mọ̀ pé problem yìí ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ kéré ara púpọ̀ sí wa àkọsílẹ̀ yìí pé àkọsílẹ̀ pé English French and Arabic speaking wọ́n máa ń ṣe yẹn lẹ́kọ̀ọ́ dáadáa kàní your flesh yẹn kó lọ arabic ni wọ́n arabic ni wọ́n sọ ẹgbẹ́ arabic learning or they are learning al-huruf al-hidariya ayọ́gbẹ́ they are they are going to finish kọ́ ìdá tó baghdadiya ẹ̀yẹ ìyẹn wà mọ́ nígbà tá a fi lọ́pìlẹ̀ nǹkan bá lọ yẹ sí ìfowópamọ́ tí máa bèèrè lọ́wọ́ rẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ wọn sọ lágbára wípé arabic kà mélòó ìsáyàkè kàbírù lẹ ní ọjọ́ àní àríkẹyọ kan èèyàn tó ń kọ́ english mélòó wọ́n ní english teacher tó bá gbé primary school ní for every classroom there is an english teacher àbí class ìjà làwọn èèyàn ń lò wọ́n bá subject teacher nípìn for every teacher uh, for every class there is a teacher tó ń kọ́ nǹkan yẹn tó bá jẹ́ pé arabic ní teacher yọ kan ló máa ń káàkiri six classes even in time tí wọ́n ti kọ́mẹ́ allocate time ẹgbẹ́ arabic ní ti jẹ́ one twenty jìta arabic ní ti wọ́n ní three hours ọgbẹ́ ah, àfa àti wọ́n ní three hours báwo lọ ẹ̀ṣẹ́ ní one hour náà. so by default wọ́n ti fi pé arabic yẹn kó wà relegated even if seriously arabic yẹn kó wà relegated ìgbé tó ní báwọn yẹn ní gbọ̀ngàn ní kíni wọ́n sà èyí tó fi ṣe ayé. àwọn ọmọ ìyàwó tó ń gbìyànjú náà tọ́lá àmúṣe sùn gbìyànjú kan ni padà lọ sí jésù mélòó ló wà ọmọ mi lọ tó ti tó wà ní ilé ayé tó gbìyànjú ní port harcourt síbẹ̀ yẹn ó yẹ káwọn náà ìkú tó kò sí sọ pé tó kódà advantage ni ọmọ tó bá ń hákù rán kò sí ìkọ́tọ́ rẹ̀ yá àbáàdùn kùmá ìdírí ṣètò wa mss èmi ti mọ̀ wọ́n wọn lọ sùn gbà yẹn mo ń sáàbù lọ́wọ́ ni mo pàdé wọn ìgé ní Kaduna tó wá deliver lecture in English language àwọn kò fẹ́ àfọ̀yìn ṣe ẹ̀rọ ẹ̀fọ́ nígbà yẹn àti nígbà àfàṣọ wọn bá wa fún òyìnbó nígbà tó ní wọn fún o bàgádù wọn ni ẹni tó bá kéwú kódà kó máa ọmọ hàn nǹkan wọ́n lè ha ní girama láti mẹ́tẹ̀ ta mi ò tẹ́lẹ̀ báyìí máa hàn yẹn o tí wọ́n ti ọtí yá pé wọ́n máa tí wọ́n máa hàn nǹkan ni àgbàdì bẹ́ẹ̀ á lọ hàn ní wọ́n lè gbọ́dọ̀ bẹ́ẹ̀ ìlú ìlú kìíní á lè gbọ́n lẹ̀ fún wọn. àwọn tó bá ń kéwú yẹn tó bá ké wà ẹ̀ kọ́ máa ń pàṣẹ ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ pé ọ máa pàṣẹ ẹ̀ tó bọ̀tà máa gbé ó lè gbé ìwà ẹ̀ tó bá ń hàn fún náà kọ́lọ̀ bàjẹ́ sàmùwà ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àtẹ́bíyá alìsìlámíyá alfáàfìyà ẹwà jẹ́ ìyẹn bá wa bí lọ́pọ̀lọpọ̀ kí wọ́n fìdí pé nísìnyí ọmọ yìí a máa ń ṣe nígbà wọn ní ìdílé báyìí three years eve three years eve ọmọ yà parí bíbẹ̀ wọn sáré àwọn èèyàn sáré kówó lẹ̀ ó máa ń wà láǹtó wa ọ̀kì kó máa ń parí tà ṣé kí ni àwọn ọmọ ìpè hídìyẹn ò ní ṣiṣẹ́ aláwọ̀kọ́ ni ẹ̀mú ń fọ́ ni o hídìyẹn kò ní ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀tọ̀ ní ká ha Quran ọ̀tọ̀ ní ká mọ Islam they are two separate things hídìyẹn ò ní ṣiṣẹ́ torí pé hídìyẹn kan ọkọ ni pé èèyàn ha Quran ṣáláṣá ni òfin ajá ní hábìtì mi báyìí hídìyẹn gangan rọjà àná lábẹ́rẹ́ àwọn tó ṣe kí ìdánilẹ́wọ̀n kì í ẹ̀ ká lè ní dáadáa ìrọ̀ àbúrò àbúrò ìṣèlú ọjà mọ̀rọ́dà ẹ̀ gangan ni kí ni ó ní hib yẹn ọmọ tó sáré parí hib in three years ibo láyé mọ̀rọ́dà wà nílé alákọ̀wé yẹn ni wọ́n sábà ṣàwọn nǹkan yẹn ṣé bàbá ló máa jókòó sí àbíyá so unless ọba ní pé tó bá parí hib yẹn ara àwọn ọmọ tí máa lò ó ohun nìkan ní hib yẹn máa wọ̀ gbogbo àwọn three years hib fọmọdé tó ẹ bá gbàlagbà yẹ tó ṣe ọ̀nà sáré fọmọdé àwọn four five six tó máa ń ṣe yẹn aléyìí alámọ̀tò istifham kabira pé ti kọ́ ọmọ o kò tí ì mọ rírì nǹkan yẹn bó tó ẹgbẹ́ ọmọ yẹn ṣe ń ha Qur'an yẹn ó ń dàgbà pẹ̀lú ẹ̀ ó ń rí ìhà yẹn àti responsibility on its own àmàkọ̀sí torí pé tá a bá fún bẹ́ẹ̀ ká a kú lọ́la ọmọ yẹn ti mọ̀ pé nǹkan yìí ojúṣe ní fóònù àmàbàlọ́ ẹlẹ́ẹ̀kejì kí ọmú sí gangan àzọ́yà ìyẹn kọ́mọ̀ nínú èèyàn lè ní ọmọ bẹ́ẹ̀ rí fídíò yẹn ó ń sakúrẹ́tọ̀ wọ́n ẹni ẹ kan plọ́ọ̀tù tọ́ ha bí ohun abẹ́ amúgbó báyìí yóò sọ ọgbọ́n sọ fún kì ó ka tọ́ ha yẹn tẹ̀jú kìlọ́ àtúmùjá wàjà nítorí tó ìyẹn tẹ̀ jù náà sábàlọ́tà ọ̀hún sábàlọ́tà máa ń ṣe nínú wọn máa sa iṣẹ́ síra wọn nígbà wọn ṣe lùtọ́ bá kọ bẹ́ẹ̀ àìsírẹ́ǹsì ẹ̀yà àwọn tó wà ìsírẹ́ǹsì ọmọ dáadáa gbé ìgbà míì islam ò lójúkọ báyìí àwọn àbùfáà ló lójúkọ mi. so kéèyàn ha quran òun kò ní understand islam quran dey rk náà bí ẹni wẹ́ẹ́ ìgbà tí ṣe rk ìgbà islam kọ́ nìyẹn o in fact kafẹ́ tó sọ̀rọ̀ fi yà bìtọ̀rí kọ́sìn akademi yà èmi máa ní problem pẹ̀lú ẹ̀ o kafẹ́ kọ́ academically because mi ò kọ́ academically kí la ń kọ fún kakọ́ kàṣẹ̀ báwọn àfi tó bá gbé tíṣà yẹn sáwùn ìtọ́lókù ṣùgbọ́n ọmọ wa wọ́n ń ṣerú program báyìí àmúdání àwọn nǹkan tó wọ́n ń lágbára rẹ̀ èèyàn nìyẹn irú àwọn yìí sì náà kí ló di pé àgbọ́n ẹgbẹ́ ń fún yín ní àpẹẹrẹ lárúbáwá tó pọ̀lọpọ̀ wá kà nísìnyí aráwòrán tó lọlé tó lọ mọ́ríkàlù pẹ̀lú ó ṣe wáyé pé lábàá yẹn wọ́n torí pé wọ́n fìtì lárúbáwá as gaya himself wà lẹ́sẹ̀ kúrò mọ́ àjáde ààlà yìí sí náà kò lè lọ́mọ iṣẹ́ tó ní iṣẹ́ ló ṣe kí ni yóò mọṣẹ́ so irú nǹkan tó bá nígbà míì èmi máa ń sí gbogbo wọn irú náà sì pọ̀ tó bá ń kan sílẹ̀ àkídà lórí àwọn mọ̀tẹ́sílà tó báyìí àwọn kọ̀wádìí tó báyìí tó wá bẹ́ẹ̀ tí ìṣẹ̀lá ọjọ́ gbé bẹ́ẹ̀ làwọn mọ̀tẹ́sílà sọ nígbà tẹ́ pé èèyàn sọ̀rọ̀ mọ́tálọ̀ fíkìsì nínú owó ọ̀sìn ju yẹn lọ wọ́n máa lé kalẹ̀ bí ẹni pé tó bá wẹ̀ òun kí lọ́wọ́ lé mẹ́jọ adé lára tẹ̀ báyìí àwọn tó tẹ̀ sọ yìí anámọ́kùnmọ́lá ń tẹ̀ sọ àwọn ṣé àwọn ọmọ yẹn mùsùlùmí ni wọ́n mùsùlùmí làwọn náà láfi rí irú kan tó ní pé tó ìjọba yọmí kò lẹ́yìn ànábì mọ́mọ́ ní ti jọmọ lẹ́yìn Musa àgbọ́yé tí ó sì yàn lọ sí bẹ́ẹ̀ ọ̀fẹ́ ṣe ìpẹ̀tòrí ọlọ́run kò síbẹ̀ ẹ jọ àwọn programs báyìí ẹ máa má ọmọ wa dání same thing àwọn training program. tábù tó máa announce so training programs ní kọ́kọ́ alcohol ẹ má ọmọ adébẹ̀ ọmọ tá a fi sínú ilé ọmọ get inside Before four of the room tí wọ́n fẹ́ interact interact pẹ̀lú bá bí eh, ọ̀rẹ́ yẹ ìyá ìyálé yẹ ó tán interaction tó mọ náà nìyẹn tí ò rí practical interaction pẹ̀lú ẹ̀sìn problem máa wà so alákọ̀ọ́kọ́ òun ni bá ti fẹ́ ṣe. Eh, àgbọ́yé pé kí la fẹ́ kọ́ ọmọ ẹ̀jẹ̀ nìyẹn àwa lè kóyan tọ̀ kí ìlà lè kóyan kiri òun ṣe láàbò pé àyè kan yìí tọ́wọ́ fẹ́ kóyan lẹ́sìn lóòótọ́ akọ ọmọdé kírun ọmọ ẹgbẹ́ kọ́ bọ́yé kírun náà kò pọ̀ tó abẹ́kọ́ bọ́yé ṣàlùwàlá abẹ́kọ́ bọ́yé kírun tó bá ń wò wá a máa ṣe àjẹ́ ń bá lọ nígbà tó sọ pé múrú àwùládà kó ń mọ àbùnà òṣìṣẹ́ tọ́wọ́ bọ́ ẹnà wọn tí wọn bá kírun tẹ́ẹ̀nì yóò lè má ti bàlágà tó wọn fi kó bá lè fi rírì ẹ̀ kí táwọn nǹkan yìí ọmọ tó kìlò kó kọ máa wù èyí tó ṣe pàtàkì jù òun ká kọ́ mo tọ̀ kí. ẹ̀rọ gẹ̀ ẹ̀jẹ̀ máa ń tọ̀rí náà lè máa ń parí gbogbo ẹ̀ táwọn náà ní all these problems tọ̀rí náà ní. sẹ́ni kan sọ lórí Facebook rẹ̀ pé wọ́n ní àwọn àtọ́gbé amẹ́ríkà fẹ́ gba jerusalem àwọn ìlànà sọ̀rọ̀ tàkìd mi ò mọ̀ lára problem tá a sọ náà nìyẹn kí ló fọ́ àwọn èèyàn débi tí wọ́n dé èyí tó bá lè tọ̀ sí ṣe kàn gbà ṣùgbọ́n wà tí wọ́n gbọ́tọ̀ fi yìí yé ọ̀tọ̀ nígbà tí wọ́n rò pé abẹ́ ọ̀rọ̀ bí yàwó lórí àgbọ̀ màfífà ìbẹ́ ìta náà nìyẹn a ti mọ̀ ọ́ parí làá tàbá fẹ́ tí ti àlùwàlá òwàlùbàrá abẹ́kíra máa kàá sí abẹ́kọ̀ọ́ hìd náà ni táwọn olórí mùsùlùmọ́ tó tó àlùwàlá òwàlùbàrá ọlọ́run nìkan ló ṣe ní ìwé ẹ̀kọ́ àbò kò ṣe arab nationalism and ní problem ta ni gbogbo ogun tí wọ́n bá israel jà ṣégun tẹ́bí sọ pé àwọn òrígbà kan táwọn mùsùlùmí bá israel jà torí islam ni wọn ò sí lábẹ́ islam àfíà islam lọ́wọ́ ní báwọn jà irọ́ àfíà àkòyíyá àrọ̀bíyà arab nationalism lọ́ fi ń bá israel jà fọ́nà tàwí ní tí wọ́n lọ́wọ́ ẹ̀ ìbá ó mọ́ náà là ń sọ wà ló mọ́. so báyìí fẹ́ ká ọmọ ìlú sọ̀kì ìmọ̀lọ́wọ́n bá ìtàn nù àwọn nǹkan ẹlẹ́yìn tí tó ń sùn pàápàá jùlọ pẹ̀lú àwùjọ sí náà a ti máa ń pè nígbà míì pẹ̀lú choice obìnrin ti abẹ́fẹ́ alhamdulillah eléyìí òsì kò bẹ́ẹ̀ sí ní àwùjọ wa àwọn yẹn máa ń pè lọ́wọ́ nígbà tí àrọ́jì eh, ètò pẹ̀sẹ̀ rẹ̀ nígbẹ́ yẹn kì í wọ́n lè fẹ́ ṣùgbọ́n àkí àdìváìsì ó wọ́pọ̀ ní sẹ́yìn bọ́dà àkí àdìváìsì ṣé kí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀rọ alájọ ọ̀làmọ́ fẹ́ pé ó dàbí ìgbà tó yẹ pé ìwọ́n tó rí gbígbẹ nílẹ̀ kọ́ ọ wá lọ kóbi ní so choice of obìnrin tá a fẹ́ fẹ́ ó ṣe pàtàkì ẹni tó fẹ́ christian ní sìn ṣọ́ọ̀ṣẹ̀ máa sọ ìyẹn tó kí o tẹ̀ ẹni tó àbẹ́ni tó tó wẹ́sẹ̀ fẹ́ kódà ó lè lè díẹ̀ o ó lè lè díẹ̀ o ẹni tí ò tí ì ṣọ́ọ̀bù ló ń kírun mùsùlùmí ni ìtẹ̀sọ́ christian ní sìn mùsùlùmí ni àwájà sáà mọ̀ sáà máa tẹ̀sí kámẹ́rà mi pé tó kí ni lónìí ẹni tí ò kí ṣòro máa bọ́ ọmọ gbogbo kí mo mọ fẹ́ dàgbà péjú kí n tó bá lọ bí àwòrán rẹ̀ jẹ́ ah ó sùn ní. ó tún wá bíbí kọ́ fún fún ọ̀nà olóbi bíbí kọ́ ṣé kí ẹ̀ wọ ìjáàb ìdáǹpẹ́ ní ìjáàb tàbí kí ẹ̀ wọ kìmáà ó ti di uniform nìkan so ní ó lè ní ìmọ̀ Ìbàdàn but Èkó anybody wear it ah, àwọn alátàlá tó wà bẹ́ẹ̀ lọ́tàlá tó àdù ìpèlè àti gèrè ló máa ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ green white fáwọn kan blue white fáwọn kan nísìnyí àwọn náà wọ́n jáàbù nínú àwọn tẹlomi ó máa tẹlomi àdúfẹ́ lọ́sọ̀ máa lọ sí àtàlà fi hàn ẹlòmí jọ́ mi ìwọ ẹgbẹ́ ti gbọ́dà ni o tó ìyẹn gan kò tó láti gbó kiri the choice gẹ́gẹ́ náà choice of ọkùnrin tá a fẹ́ ẹlòmí náà lọ sí alcohol nígbà lágbára tó fẹ́ yẹn tàbí ìṣúbà ṣẹlẹ̀ kí ó lórí fẹ́ wọn máa wá sí alcohol ṣe kì í máa ń yan ọlẹ̀ ní òótọ́ náà tábòbí ìgbàgbọ́ òfin káwọn obìnrin kìkì ó ní ìgbọ̀n náà bọ́dà gbà tá a mọ̀ pé ó máa ń ó máa ń kọ obìnrin ṣeré yìí ó wá wà nínà ó lóun níyàwó ẹ̀yìn àtẹ́sọ̀rọ̀ some months nígbà tó wà nínà ó wá dẹ́kọ̀ after those months àwọn àtìsá wà ní ẹ̀gbọ́n májà tíyàwó yìí nìyẹn ń gbé rárá o nígbà tí mo dẹ́kọ̀ mo ìṣẹ̀fẹ́ ilé ṣé wọ́n ṣe pọ̀ tó nìyẹn bọ́dà ilé ní èèyàn kan o lè béèrè lọ́wọ́ mi pé ẹ̀jọ̀ lábẹ́bàbẹ́ sọ̀rọ̀ ọmọ tí ìbá ní owó mọ́tò ìbá lè lọ́ọ́ máa yà pé ẹ̀jọ̀ ẹ má fún un tó mi mọ̀ báwo yẹn ṣe ń ṣe ẹ̀yàn wọn bá wa nísìnyí pé mo fẹ́ tọrọ wọn ábẹ̀rẹ̀ ta kàlà fáì tó kà fáà lọ́dọ̀ báyìí àti àwọn ìwé kájẹ ẹjẹ ẹni àfáà ṣe yìí ṣẹ́ni tẹ́lẹ̀ bá ni tẹ́lẹ̀ ò bá ṣe bá kí n gbà kò ní ló ń wọ̀ bọ̀ kò ṣe bá bá tó ń tó ṣe kò rí bẹ́ẹ̀ òbí ò lè bá tọrọ àfọ ò lè bá tọrọ kò ṣe fún ìyàwó náà kí problem bá tẹ̀lé lábẹ́ bá tọrọ. nígbà iṣu tó máa ń ṣẹlẹ̀ nílé lọ́gbà nǹkan yìí fẹ́ ṣe ó wà lọ́kùnrin wà lóbìnrin tọ́sibútù kọ́nà bàjẹ́ sàmìlà choice of where I go about tọ́sibútù wà bí. gẹ́gẹ́ náà ètò pọ̀ jù níbi àwọn kí tó sọ̀rọ̀ yẹn jẹ́ sọ̀rọ̀ àlùfáàkù poverty náà wà lára àwọn problem ẹlòmíì nígbà àwọn àfà tó bá ti bá àwọn àfà náà ó bá wọn jà kọ̀bí máa ń sókè ìlànà tọ́kùrù àyìnàta èṣù kọ́ọ̀lá ti àmà ìlànà pàpàpà wọ́n lọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ òṣìṣẹ́ gbọ́dọ̀ ń gbé láwà ní àwọn àbó òṣìṣẹ́ ìwò ń gbé ó tún wá wó láwùjọ wa tó nísìnyí àwọn àfà náà máa ka ẹgbẹ́ wá sí ilé kéwu wa àbí sùkúta ṣe ìyẹn kó tó lè wá three hundred and fifty thousand àwọn fún tó dẹ̀rọ owó náà yìí tọ́rọwó lò yìí táwọn èèyàn gbówó lọ́wọ́ yìí bí ẹ̀sìn bẹ́ẹ̀ máa ibẹ̀ náà máa fi ráyè gbà àbá ẹlòmí tó ti láti Saudi àwọn ọmọdé láti Saudi yẹn ọ̀kí mọ bá òjò ṣe rí àwọn ọ̀rẹ́ mi tó ti láti Saudi náà ẹ̀rọ máa náwó tó máa kó di ẹ̀wọ̀n kì í mọ̀ ẹ̀rọ máa náwó wọn ni àníbo practical mo sọ fún wa yìí tówó yẹn ṣì wà láàrin oṣù díẹ̀ owó yẹn ti tán ibo ló ti fẹ́ rí employment àwọn fúdù olówó ńlá ló ti rí employment so ó wà lọ sùn yẹn látàárọ̀ ó dé lọ́sàn-án ó ti rẹ̀ òun náà alcohol níbo nígbà ìjà ìjà alcohol òun náà bẹ́ẹ̀ ṣe lesson note ó bẹ́ẹ̀ ṣe lesson kíníkà kíníkà ó bẹ́ẹ̀ ṣe wẹ̀ kò ráyè fún ẹ̀ tó fẹ́ ráyè fáwọn àti tó fẹ́ kọ́ńtẹ́kì ẹni tí ò wá tí ó náà fi ti ta ọ̀rọ̀ yẹn tẹ̀ ga jù fifty thousand gbòmí twenty thousand gbòmí kí má parọ́ ẹgbẹ́ mi náà sọ̀rọ̀ mọ́lẹ́kà tí mo ní mẹ́ta ni ìkan àárọ̀ ọjọ́ kan monday àwọn advanced students èèyàn méjì ló wà torí níta nǹkan kò ṣe sí ẹni tó bá gbọ́lá lọ́wọ́ àgbọ̀ nìkọ́kọ́ wà gbọ́lá báyìí wọ́n tó fi máa nǹkan tó lè jókòó kan à ń ṣe jìrá sọ́tò àtàní àti òṣèlú mo ní mọ́lẹ́kà alẹ́ ọjọ́ méjì tààrọ̀ yẹn àtàlẹ́ mi yẹn méjì yẹn three ṣùgbọ́n mọ́dọ́sà ọjọ́ mẹ́rin four to six ní oúnjẹ sí ìrìn wà á san owó kò tó lè wà tó ti pẹ́ẹ́dẹ̀ máa bá mi tí mo gbọ́ mẹ́lẹ̀ ilé èrè ló sọ wọn pé àlè ráyè fọmọ yìí ẹ jẹ́ kó máa wá ní mọ́dọ́sà lálẹ́ ẹ lọ bí aláṣà àrọ́ mi nìkan tó ṣe yẹn tó láńbí ìgbà yìí tó àjọ bí òótọ́ pé kó máa wà ní kí mo ti ní kó wá ní alálẹ́ ọjọ́ méjì ìyẹ̀ yìí rí so àwọn tó ń gbé àwọn àfa ẹnìkan ń àwọn afá wọn ní táìpù wa ẹ̀ tá àfa bá gbogbo àsìkò ẹ̀ tó fún wa ṣé sílá ló ń fẹ́ jẹ́ ìjẹ́ tí ò bá ń ṣe some exceptional cases àwọn àfa ń pè sí serious financial issues ọ̀pọ̀lọpọ̀ gbàjẹ̀ ní tí wọ́n ń gbé lórí ọjọ́ náà yàn ṣe guidance and counseling ọ̀nà yàn ṣe gíran consultant àti gíran fi àwọn àfáà yẹ ọ̀pọ̀lọpọ̀ ń tọ́jú kò sí with no application. ìkọ́nà àfa wa ṣe kankan jọ lámọ́ kí n kan yẹn wọ́n gbé kọ́nà bá aṣà náà fa ẹ̀ títà kan ní problem ní ìwọ̀n èmi ni mo máa ń advise you at a point ọ̀rọ̀ yẹn padà di wàhálà ní ilé wọn ó kò mẹ́ńsọ̀n ẹ̀ tó kan náà wà fáwọn àyè bá wọ́n pé àfa lọ sí ilé wọn ọmọ ẹni ọmọ nígbà yẹn ọkọ̀ gbogbo ẹ̀rọ títà náà ó lè ní kò sí ní tó kan àfa yẹn pẹ̀lú ẹ̀ ju wípé mùsùlùmí lẹ́nu ó dẹ̀ wà lóṣòro ẹja báyìí ìgbà tó lọ náà lọ lọ́rọ̀ yẹn tó ló tó yọjú. and a lot of other things òru lèrò àti wọn pé ìyàwó mi ní problem báyìí ọkọ mi ní problem báyìí màálí lẹ́kọ́ jájáde abẹ́ṣẹ́ abẹ́ṣẹ́ àfíbì abẹ́ṣẹ́ àfíbì ẹ̀ṣẹ̀ máa ń dùn abẹ́ṣẹ́ òkú ìgbà míì ẹni tẹ́ ṣe nìka ẹ̀ ẹ lọ sí ìgbà míì ẹni tẹ́ ṣe nìka ẹ lọ sí ọmọ ẹ̀ ìgbà míì gbọ́dọ̀ tẹ́jọ́ sọ̀rọ̀ lánàá tẹ́ sọ̀rọ̀ ń jẹta tẹ́ sọ̀rọ̀ ní láti two weeks ago ẹ lọ sí jẹ̀nàza ẹ̀ gbogbo àwọn nǹkan yìí táwọn afá experience how many periods làwọn yẹn appreciate it so táàpọ̀ ò bá mú títí tó táwọn òun fẹ́ gbàwọn gbàwọn òun fẹ́ jẹ òun ti fẹ́ mú ó máa ní problem ó dẹ̀ máa affect àwọn èèyàn tó yẹ pé ordinarily nípìnlẹ̀ kò yẹ ká gbowó kọ́yàn lẹ́sìn ìpínlẹ̀ yẹn kò yẹ ká gbowó pàfẹ́ kọ́yàn lẹ́sìn lẹ́sìn ni pé wọ́n sọ mọ́ wá kò yẹ kó rí bẹ́ẹ̀ ká káwọn èèyàn lẹ́sìn bí ni bọ́ sẹ́kọ̀ fáńsì tó yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ kí ni mo ń gbowó ní màá mi ò pẹ́sìn lágbára òun nǹkan àbí an Arabic is a language so ti máa kọ́ kúrò àmì bẹ́ẹ̀ sọlá kọ̀ mú ṣe tó mi ò gbowó rẹ́sì lárúbáwá language mo ń gbowó ẹ̀ àwọn èèyàn ó dí fún wọn bó ṣe wọ́n affect àwọn àfáàyàn náà ló affect àwọn àìmọye àwọn èèyàn tẹ́lẹ̀ kò yẹ kó gbé máa gbogbo sọ̀rọ̀ ń ta àmọ́ àwọn apá tó ẹ tó nǹkan tó bá fáwọn èèyàn sọ̀rọ̀ náà wọ́n máa àwọn pàṣẹ mẹ́sàgì mẹ́sàgì àgọ́ àgbà àwọn tí ò mọ̀ nǹkan kan àwọn ọmọ làwọn ìwà rẹ̀ bẹ́ẹ̀ tó bá wà fún òní táyìn láti ṣàwọn fẹ́. I'm, I'm giving pastor example. Mo alọ́múlọ bẹ́ẹ̀ nìkan debate Jamiu Adégúnwà tó ní ìsọ̀ ní padà wá. So, ṣáà ní pé gbàtà tí mo bá tọ̀ sọ́mọ́ pé ó dùn mí pé ẹni yìí kò lè kan fúlọ́ọ̀tù fàájà mo mi ò ṣe lé o ó wá dùn mí gbogbo ah, ìwọ́de làwọn stars àwọn èèyàn ń pè wọ́n tó wá bèèrè lẹ́gbẹ̀ẹ́jọ káre kí n kú àwọn sọ̀rọ̀ rádáradá inú orí ẹ̀ ó ní ó ní ara ẹ̀kọ́ bèèrè lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ adíyà ṣe ń sùn ní wọn ó ní àwọn àfà àwọn àfà wọ́n gbàgbọ́ wọn ṣèlú gbé mi so irú àwọn onísìn ń jọ́ta lọ bá inú ilé ẹ̀ amẹ́lẹ́kọ̀ àwọn tó já pa àwọn tó kéde ìṣòwò àdìgbò kọ́lọ̀ bàtẹ́ sàgbà tó pákó yẹn tó bá ti yẹn bóyá afẹ́ta àwọn afáàlú máa fẹ́ta wa àwọn èèyàn náà àwọn tó òun ná tó ti rọ afẹ́kọ́ máa lọ sí ìbáyà afẹ́kọ́ máa nìkíní báyìí tó òun àfẹ́ ti wà ní. tó ẹlòmíì ní láti mú lọ síbi kan láti kan síbi kan owó mọ́tò problem ni lára àwọn ọ̀tá nǹkan náà ni. ẹlòmíì sì ń ilé kọ́mọ̀ lé kókó gbà wà lára wọn ti pọ̀ jù wọ́n máa kó lọ sínú igbó ìgbóhun tó wà sílẹ̀ tó wà lánàá òbí pọ̀ lóòótọ́ ni wàhálà yẹn pọ̀ bọ̀ fún àwọn ọmọ ọ̀yá ẹ̀sìn òṣè ṣe tàbárẹ̀ ń tàbójú jọ ṣẹ́ni tó bá ṣe wà yìí sáńpàdé àbọ̀ amádé yìí à ń pàdé àbùkù mẹ́ra lọ́la à ń pàdé ṣéèkù àbùkùgání àwọn nǹkan yẹn ó ń reflect lára àwa náà tọ́pá kò láwùjọ bíi táwọn àwọn tó fojú jọ wá a máa depreciate ó nígbà tá a bá tó padà sọ́dọ̀ làwọn ò pé á àti mo ti tòtò báyìí gbọ́ wọn nǹkan àwọn èèyàn pẹ́pẹ́ àárín wọn for a long time kátó àwọn sọ̀rọ̀ tó máa ń tọ́ wọn gba àrùn ọjọ́ mi báyìí tó mọ́mọ́ mọ̀ tá táwọn ọ̀gbẹ́ tí mo mọ̀ yí pé kò ní sí kò ní sí development ẹ̀sìn rárá pẹ̀lú mi a ti wo finance yẹn gan pẹ̀lú finance yẹn ká wò finance yẹn ká wò ẹ̀sìn á lè dàrú lẹ́yìn ọ̀nà wọn tí o bá ṣọ́ra tó àfẹ́ ti family rẹ̀. gẹ́gẹ́ náà àwọn tó rọ kiri ká àwọn ọmọ wa àtàwa eléyìí ni màá fi ká ẹsẹ̀ nílẹ̀ ẹṣin oṣù nígbà yìí mo ka síra ṣe sọ ìmọ̀lẹ́ jì kan àti ìgbàgbọ́ orúkọ ẹ̀ ó wà ní ibi iṣẹ́ alágbára wọn yí pé àwọn àfáà mọ́ tó ń sọ tí wọ́n sọ pé àwọn wo ló sọ̀rọ̀ àdá àwọn ọmọ wa ó tún wá lé sí nísìnyí pẹ̀lú fóònù kọ̀ǹpútà tv àbúrẹ́bẹ̀ lọ so ẹni tí ò bá ní tv tí ò ní kọ̀ǹpútà tí ò fóònù á láwọn ẹ̀gbọ́n àbúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè jágbá àbúrò títí ẹ̀rọ jágbá àbúrò ti ìyàwó ẹ̀ lára àwọn ohun tí ṣe sọ́ọ́ nínú ẹjú sọ́ọ́ ṣàlàyé ní tíra yẹn ni pé àkọ́kọ́ àwọn tó súnmọ́ wa tó jẹ́ pé tó family lọ́jọ́ sí wa problem yẹn nígbà míì àgbẹ̀ sàwárí nísìnyí kò ń sábà dọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn family ẹlẹ́dẹ̀ẹ́ tó bá lọ́kì kí ṣe gbogbo ọ̀tá wà nù bẹ̀yẹn family wa lájọ lágbóyè kan náà ọmọ wa dé àárẹ̀ tó máa gbà pé tó ọmọ gbọ́dọ̀ kúnlẹ̀ fóun ni tí bàbá ò lè kàn tí àná ò lè kàn ká gbóyà níbi ìyẹn ó dídúkọ̀ pẹ̀lú mi pé ah, ọmọ mi ò dín kúnlẹ̀ ta ọmọ mi ò dín kúnlẹ̀ mà àárẹ̀ tó yẹ pé tabala ṣe bẹ́ẹ̀ di òun máa wá tó bẹ́ẹ̀ lè ṣẹ́ òun máa ṣe fún wa ni ìyẹn sì ń kéré ara àwọn fámi jẹ́ pé àwọn ọ̀kọ́kùkọ́ ìṣekúṣe àwọn ọmọ akọ́mọ yẹn mo ti yọ ọmọ very young girl tọ́kù ti wọnú legalism tọ́kù ti gbogbo ti kọ́ ilé kọ́ọ̀dùn lọ́sọ̀dé kọ́ọ̀dùn ẹ̀sìn kan ní ìkọ́kọ́ ní àti very young age òun náà ti ó ti ó ti ní tó ṣe nìyẹn dìbò ó ti tẹ̀wọ́n tí ọba ti lè control kan problem ló máa dà ló ń gbé wa kò lè control kan yẹn mọ́ a young girl is journalism the same thing some years ago wọn ọmọ ọmọ bíi nine ten ọkùnrin ọmọ wa bá mi ọ̀rọ̀ yẹn tẹ̀ difficult díẹ̀ but environment náà náà là ń ṣàlàyé yìí ọmọ yẹn ìyálé ìyàwó ìyá ẹ̀ ìyá àti ọkọ ti kú ìyàwó tí bàbá ẹ wá fẹ́ tó ẹ̀kọ́ ló wà ní bàbá yẹn ó lọ́mọ ọdún méjì ọmọ yẹn máa ń attempt láti rape ọmọ ọdún méjì afẹ́tí bá ọmọ yẹn lò pọ̀ lẹ́yìn yẹn wọ́n ní kó máa fẹ́ fi oògùn sínú oúnjẹ táwọn bá ń lò tó màdí máa tó ọmọ ẹ̀ pé òkè àwọn ọmọ sọ yìí ọmọ yìí ni pé òun máa tẹ́ láti ilé fọmọ ẹ̀ torí pé òun máa wo pornography ibi tó wà kó tó mú wá sọ̀rọ̀ bàbá padà àwọn tó wà ń bẹ̀ wọ́n máa ń wo pornography so pornography tó mọ̀ òun náà máa ń bá wọn wò ní tó ń wò ló fẹ́ pàṣíkálà ìgbàlọ́ ọmọ ọdún méjì àwọn tó fẹ́ pọ́ìsì kí ló dé ó ń gbé ní sùkúù àwọn ọmọ òun ẹ̀gbẹ́ pé o pé òun máa ń di ajá nígbà tó ti fún òun nǹkan ìkóhùn lọ́gbọ̀n sínú ilẹ̀ bí a bá bèèrè èèyàn kí n di ajá o ó lè rí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ èèyàn kí n di ajá bọ́n tó ti wọ́n mú ẹgbẹ́ kan nígbà tó fọ́ mọ́nígbà ó tó orúkọ ọmọ tó mú òun ẹgbẹ́ yẹn mo ní pé ìṣúná wá síkú ni o ìmẹ́ta ló ń sọ ní sùn wọn wà ó ní kí n máa bọ̀ kó máa mú gbogbo wọn so ó lè ti kọjá agbára tèmi rúkìá tó bá ti kọjá fásíà tó kọjá balak àti náà ní òṣèré wọn máa máa lòdì tó máa ń pọ nọ́mbà ọdún wọn ṣe ní bíà so lọ́jọ́ ìmọ̀ fún ọmọ oúnjẹ gbogbo um, ìdí I will give you a number so mo fún títà ní nọ́mbà ìsáìsà ní àlejò kọ́nọ̀mọ́ òkè àfà àwọn ìwà lọ́gbà um, màá tó àdúrà tí wọn ti lọ sí ọtútù náà òtútù ní ọ̀sùn máa gbégbá dọ́kítọ̀ lábẹ́rẹ́ lọ́gbà wọn so environment eh, lára wa náà a máa ń wọ àwọn nǹkan yẹn àwọn pornography nígbàtàwọn táwọn kékeré àti ní pornography òjì kíkọ tó bá fẹ́ lọ ya ní kí wọ́n gbé ní iná video club wọ́n tún ẹgbẹ́ ọmọ kékeré yẹn kò nígbà oníbẹ̀ lọ nísìnyí fóònù bàbá náà ń wò ó mo ti rí ọmọ gbọ́n ìgbọ̀n ìgbọ̀n ìwọ́n ti rí ìwé màdájú fóònù orí fóònù bàbá ẹ̀ tó ti wà wọn kan bàbá ọ̀dẹ̀ ẹ má jẹ́ kọ́mọ wa kí wọ́n máa gba fóònù àwọn ènìyàn as a rule ẹ kọ́ wọn mọ ọ̀nà kí wọ́n má gba fóònù anybody yes kò túmọ̀ sí pẹ́yìn táwọn sọ ẹni tí wọ́n kọ́ máa gba fóònù ẹ̀ kò túmọ̀ sí pẹ́yìn ẹ̀wọ̀n òfò irọ́ bọ́ kí n jẹ́ tó wọ́n máa gba fóònù ẹni tó wọ́ òkú wò ànímọ̀ mo ti fún ọmọ pàdé pé bàbá wọn tó tí mo bá hàrà lánàá èèyàn dáadáa ni ìyá wọn di tẹ́ńtẹ́ àwọn ọmọ ẹ̀ tí wọ́n ń wo àwọn òkú mọ́ pẹ̀lú àìwọ́

ìyàwó mi máa ń lo password méjèèjì lọ́mọ mi máa ń súnmọ́ ẹgbẹ́ à ìgbà tó yà mí mi ò fi pátá súnmọ́ gbogbo ẹ̀ bákan máa gbà fóònù lọ́wọ́ ẹ̀dá password ó máa ó máa ẹ mọ̀ nǹkan báwo lọmọ ìṣẹ́ máa ṣe àdúgbò kókò wọn máa wù ní báyìí ó ti mọ nǹkan yẹn. àgbà lọ́mọ lè nà àwọn nǹkan táwọn operate ó yẹ system ó yẹ computer ó máa ń mọ̀ ọ́ jù wá lọ. wọ́n gbà mo mo stress mi kan lọ́nu débẹ̀ wọ́n máa débẹ̀ so fóònù yẹn kó wá define then ọ̀làjú pọ̀ ni pé mo ra fóònù tó ní tẹ́lẹ̀ fọmọ mi kò sọ́là jù mẹ́ abẹ́ pe ọmọ àwọn fóònù tí ò ní tẹ́lẹ̀ fẹ́ ó pe ọmọ afẹ́mọ̀ bí tó wà àwọn fóònù tí kò yẹ ó ṣe àwọn nǹkan yẹn ẹgbẹ́ lọ iPhone ẹgbẹ́ lọ iPhone rí àbí wọn lo android phone tó ìgbà míì ń tẹ́ àwọn nǹkan yẹn kéré ọmọ mi àyà mohid eighty pẹ̀lú internet ṣe fún àwọn ọmọ fẹ́ béèrè ọ̀rọ̀ ọmọ ìgbà mílẹ̀ ní ọ̀ kí àwọn òbí wọn béèrè kan lọ́wọ́ ẹ̀ agbọ̀rọ̀ sí gúgù ni dúpẹ́ gbogbo tó bá fẹ́ láburú ló máa kó wá fún ẹ wọn á kọ láwọn oríṣiríṣi mo kọ́kọ́ sí orí facebook page náà ọ̀nà kọ́kọ́ béèrè lọ́yẹ̀ pé òkè ló ìfẹ́ ni mo ti gbọ́ lẹ́nu yẹn ti ní ọjọ́ yẹn wá pé ìjọ́lọ́run lè dá òkúta tí ó lè gbé wọ́n ní pé ó lè dá ó túnmọ̀ pé kò nǹkan wà tọ́lọ́run ò kò lè ṣe wallahu ala kulli shay'in qadir wọ́n lé à kò lè dá ẹ̀hẹ́n ó túnbọ̀ bí nǹkan wọ́pọ̀ tọ́lọ́run bàlẹ́ ti kí ni tó lè dá àwọn oníṣù yìí nísìnyí àwọn afá ti three ten centuries ago ó wà nù al-aqida tahawiyya àṣẹrù yẹn eh, ibn abi iza al-alif àṣẹ islam tẹ̀lé wọ́n ti sọ gbogbo àwọn nǹkan yẹn but ó jìnà sí wa tó yẹn nísìnyí ó tó sẹ́ni ọmọ mi àfẹ́lẹ́ problem ẹjẹ́ sọ wípé à wọ́n ní pé Quran wọ́n ní kọ́ máa pààyàn ní ẹjẹ́ fún lápẹẹrẹ ètò súnmọ́ pé kí n ṣe láti lóka ṣe fẹ́ tó bá jáde mo bèèrè ni o ẹni tó bá jáde kí ló ń jáde fún wàsáàrì kò wàsáàrì kọ̀ fún fọ́tọ̀ àìfọ́tọ̀rú àìyíyàmù ẹgbẹ́ wọn méjì nígbà kan báwọn tó tẹ̀wọ̀n ń jáde àlọ́ yọ ṣẹ̀ríà ìbàbà ìṣẹ̀ríà ìṣẹ̀wà bàbá ìgbẹ́ṣẹ̀wà dé bẹ́ẹ̀ wàhálà ìwọ̀n mọ́ tó sọ ìgbà tó wọ́n jí láptọ̀pù mi lọ mo ṣe júmọ́ àméjì àbí mẹ́ta mo fi sọ̀rọ̀ ń parí pé òfin tó wà fún bá ṣe ń gbọ́rọ̀ ẹ̀ tó bá jalè lára àwọn feedback tí mo tí mo rí tó ọlọ́run àdámìlẹ̀ mi ọjọ́ nǹkan ẹ̀ ẹnìkan tó ń gbé àfa àwọn nǹkan tẹ̀ ń sọ yẹn àwọn èèyàn tó ń pè é fẹ́ máa rìn kọ́lé ìjàwó ni torí pé ó ti ṣe kóòtù kẹ́ implement the factor fún àìsíà àwọn ọmọdé mú kọ́ fẹ́ni tó jalè àwọn májèmú kan wà fún tí wọ́n jí àwọn májèmú wà fún bẹ́ẹ̀ mo lọ sí court in fact ìgbà tí wọ́n bá wọn sọ fún ìgbà tí mo wọlé mọ̀ pé àwọn eléyìí ẹ̀sìn máa sọ kí ni a lè ju mùhúrù ìlànà wọ́n lè ta fẹ́ gé ọwọ́ ẹ̀ta mu wá sí court ọ̀nà méjì péré láti lè establish evidence against ẹ̀ nínú kó ṣe ìtìrọ̀ ibi mo jí nǹkan yìí àbí ká rí ẹlẹ́rìí méjì nǹkan mélòó la máa rẹ́rẹ́jì méjì fún pé tó lágbára ló jì nǹkan mélòó wọ́n mú wọn pé òkè amamuti ibùdó kọ́yì màtò òbí àná pé ara tá a bá bá ẹrù yẹn nú ọ tá a bá bá lọ́dún ẹ̀ tí ò ráwíjàre tí ò ráwíjàre sọ àmàgé owó ẹ̀ náà ni. tó ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn àkáàmù àwọn hudud yẹn they are just there as a deterrent. n tó máa ń pọ̀ jù nínú àkáàmù al-hudud al-shar'iyya oníṣàpè ní àtàkàbíyà. àbá nǹkan ìlọ́dún ẹ̀ ò lè ráwíjàre òkè ẹni lẹ́gbàá mẹ́wàá ẹlẹgba twenty tó máa ń pọ̀ jù ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ṣẹ̀rí àtọ́nukú ọ̀pìn um, operation yẹn á di ti in fact abẹ́rẹ́ àgbà sẹ́ pé ṣẹ̀rí àwa pàmìtì ọwọ́ àpọ̀wọ́ pàmìtì ìlú ẹjọ́ wọn ní tọ́lẹ̀ lóko bára ẹ fẹ́ establish evidence against ẹ èèyàn mẹ́rin tó rí wọn bí wọ́n ti ń bára wọn sùn ẹ bá yẹ ṣàlàyé wọn ní bára wọn sùn téèyàn mẹ́ta bá rí wọn pé lágbájá báyìí ló ń bá lágbájá báyìí sùn wọ́n wá fún tàbí ah, àdúlágbájá báyìí tó ń sùn kọ́ báyìí àwọn mẹ́ta nígbà rí wọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹnì kẹrin wá ń gbé ah mi ò mọ tí wọ́n ṣe o òun ó lé wọn papọ̀ lóòótọ́ wọ́n máa ń na àwọn mẹ́ta ẹni ẹgbà eighty eight so èèyàn ẹnì kan tó wá ń gbà òun ní máa ń mu mọ́ṣáláṣí àwọn tó ṣe ṣì náà ó kọ́ ṣọ́ọ̀kì ló ń gbé ní mọ́ṣáláṣí ó kọ́ ṣọ́ọ̀kì wọn já afẹ́ wa ẹ má bọ̀ síta ó ń gbé kí ni mo ní ẹ má bọ̀ síta tọ́mi tọ́mi ló ṣẹlẹ̀ àdúgbò kọ́ ti ta wọn ní pé tó àṣùbù ẹ̀rí ẹ̀dá àwọn ẹlẹ́rì ẹ̀dà tó bá ẹlẹ́rì wá wọ́n ṣí ẹlẹ́gbà ohun ètì ìgbò so lọ́nà tọ́wọ́ ṣe ń tó lágbóyé ẹ̀sìn yẹn náà lóòótọ́ ọlọ́wọ́ bàbá kí ló kọ́ bàbá rí so àwọn nǹkan yìí university ti wà in the US tí mo mọ̀ dáadáa tó yẹ kí wọ́n dá wọn lẹ̀ for studying and attacking Islam kátó wá sọ kátó wá sọ àwọn ṣíà kátó wá sọ àwọn nǹkan yìí lẹ́yìn jẹun ní internet mọ́tò àyàn pé so ìwé kan wà in English the right path orúkọ òwe yẹn library of musical school mo sọ wọ́n pé ẹni tó bá ní lágbáwá orúkọ òwe yẹn alùmọ̀rọ̀jà art tí àwọn bá ka ìwé yẹn from beginning to the end tó ka objectively tó bá kàwé ẹ̀tọ́ àdìsí à. Ìwé náà wà available all over. Torí kí ni? Asgabo Nas Àṣìà ṣe àǹfà fó irọ́ ọjọ́ ọ̀rọ̀ táà ìkọ́ ẹni sìn ìwé yẹn kútùkù títà ló ń kóòtù wọ́n sọ ẹ̀bùn kárí wọ́n sọ ẹ̀bùn sìn bó ti ń tó ń kóòtù yẹn ìrọ̀ ni ní kò jó nǹkan mọ́ kò sí mú nǹkan mọ́ ṣé ká bá ń dára àwọn tíra tí wọ́n ṣe gbẹ̀yìn tẹ̀síríìdì àdíyì tó wà ní tíra yẹn wà nù tó dà fún sara pọ́blíṣẹ̀ yìí fún tó kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jọ tó àwọn nǹkan yìí sì àwa bá ara àwa àdá nǹkan yẹn mọ̀ dèpò dèpò fáwọn ọmọ wa fẹ́ dá àwọn nǹkan yẹn mọ̀ tó àwọn tó sọ̀rọ̀ àwọn ọmọ wa ó yẹ ká bì tó bá fẹ́ sọ wá lẹ́nu tá a fẹ́ ìtàmì làwọn ìta fẹ́ kó sọ̀rọ̀ ní àwọn ọmọ akópa wá lẹ́nu torí ẹ̀ afẹ́ gba ọmọ ọ̀dọ̀ bá ń ṣe sọ́rí mi lẹ́yìn sọ́rẹ́ pátíkàlì mo ní ẹ̀ náà ọmọ ọ̀dọ̀ tó máa ń pe ìyá ti lọ bàbá náà bàbá náà ní rẹ̀ bìí pàm ọmọ ọ̀dọ̀ yẹn wá ń kọ́ kókọ̀ kókọ̀ sínú ojú ọmọ yẹn ọmọ thirteen fourteen tó mọ̀ lọ́dún kọ́ ní gbogbo ọgbọ́n gbogbo àwọn ah, náà wọlé ìwọ́n náà wọlé kóbi ní jókòó sílé ẹ bá sọ̀rọ̀ lẹ́nu mi ní alùpùpù àgbẹ̀ ayélujára kìnìkan kìnìkan gba dáàbì àwọn problem tá à ń ní òun obìnrin jókòó sílé gan iṣẹ́ ilé le afẹ́ sóúnjẹ afẹ́ fọṣọ afẹ́ ṣùgbọ́n àwọn nǹkan yẹn difficult bóyá àwọn ọkùnrin òbí mọ̀ gba àwọn nǹkan yẹn difficult so tẹ́yìn bá fẹ́ dáná mọ́ mọ̀ pé yéé nínú ìlera sáàpù ní kíchìn wa bàjẹ́ so ìyàwó mi tí wọ́n fẹ́ dáná ó máa fọ́n nínú basin agbèlọ́sí kíchìn mi kò wá sílé máa fẹ́ fẹ́ sí rẹ̀ dàbí so máa sá ń pọ́n mi yẹn inú máa ń bíi pé ah wàláì wíìkì wíìkì tó tẹ̀lé mo ṣe táàbù rẹ̀ ó sì wá lè báyìí máa tètè lọ mi ìbàyí tó wá sí ìbàyí bọ́tọ́ wọn kò ní complain so wọ́n ní lọ́kọ́ ẹ̀ máa gbé àlùbọ́sà ẹ̀ máa ṣá gbogbo ẹ̀ papọ̀ ní ẹ̀ dágbà báwọn ṣe ẹ̀ ṣe pọ̀ tó obìnrin ò kọ́lọ́ pé tó o absentee more than mother ni tóbi ò bá ti sí ilé kọ́mọ́ ó wà nílé gan kò ráwọn ọmọ ìbòrítọ́ tó bá ti sí ilé kọ́mọ́ nítorí ọmọ problem máa wà. wàkọ́ náà níbi ìsìnkún tọ́nà ọba àjá sọ ní bọ́lá wọn ọba àlejò alájẹ ibo bímọ tó alẹ́ pé tó ẹjọ́ kò lè kẹwàá ọmọ yìí rọ̀ sórí ara wa náà ni. tó gbọ́ àwọn nǹkan yìí wọ́n lè di kékeré but wọ́n very very important tó bá ti gbà fà ọmọ ẹ̀ lẹ̀ tí wọ́n ń ṣe tó wù wọ́n tán bẹ̀rẹ̀ sí ní manifest at the end of the day Our àmàdùn àgbà àbájọ nǹkan má ṣe lè àwọn èèyàn tó ń tọ́ra di àwọn ọmọ wa àwọn ọ̀rẹ́ àwọn family eh, eh, internet alájùmọ̀ òkè internet náà wà lè wà tán àwa sí àwọn èèyàn tó ṣe gan wọ́n máa sọ pé parental control wà ní àwọn èèyàn tó ṣe tọ́mátù gbẹ́lẹ́gbẹ́ tó wọ́n kì í tó bá wọ́n nǹkan ṣe tó ẹni tó bá ní pé tó bá ti wù ọ́ tó bá ṣe wà àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n ṣe ìgbésẹ̀ ẹ̀yìn wọn yóò ti wù ní wàkà àti kíni wàkà àti àfikún ọ̀sà mi wà. ní ìparí mo sọ̀rọ̀ pẹ́lẹ̀ kan mo ní pé tíjì bá ti dùn gbòógì èrò tán àwọn kan wà táwọn náà máa ń ṣe tó yẹ pé àtẹ nílẹ̀ external body láti wá báyé àwọn ọmọ yẹn jẹ́ fúnra wa báyìí láti gbóngbó láti lu nǹkan yẹn mọ́lẹ̀ láàárín ẹni pé kí bàbá gan máàlù láti lé kan ìtọ́lọ́run kan sáná bàbá tó bá máa mu sìgá ọmọ àmugbó gbé iye pé bàbá tó bá máa ń kírun ọmọ ìgbà á ṣe kírun á kírun jùlọ ẹwà àwọn ànábì ọlọ́run tọ́mọ wọn tó yàdà tó yà nù nù báwo ìyàwó wọn ṣe àwọn ọmọ tí wọ́n rà fúyà yẹn báwo ìyàwó tó bá yẹ pé tó bàbá da ìyá da tó ọlọ́run bá ìyá sì lè ṣe é kọ́ ọmọ yà nǹkan tó fẹ́ yà ọ̀pọ̀lọpọ̀ ọgbà fún ọlọ́run bá àti kẹrin bí tí bàbá da ìyá da kọ́mọ náà ṣe kéyìn fún ìkórè. bàbá tó sọ wípé kọ́lọ̀ lọ́wọ́ kọ́lọ̀ wọ̀ sí ọlọ́run tó àwọn tó ń gbé wà láàyè ní gbọ́ tó ọmọ tí ẹ náà ní gbọ́ nígbà tàbá fẹ̀sì bá sọ̀rọ̀ bàbá tó máa ń parọ́ tó ọmọ náà náà ọmọ yẹn parọ́ wọ́n wọ́n lọ tí bàbá yẹn bá ń sọ̀rọ̀ ọmọ yẹn wọ́n máa ṣàlàyé fún bàbá àdúrà fún mi ìgbà míì ọkùnrin ọmọ àbúrò àti ó ń kọ́ àwọn ọmọ mi kọ́kọ́ waste of time ọkùnrin ò ní kó àbúrò kọ́ máa kọ́ ọmọ ẹ lọ pé nígbà tí ajá lè kú àjọ sọ́fà ni ìbáàbù kan máa ń wọ̀ kódà mo dáná gírí mo dáná gírí wá pé owó adé ẹ àwọn obìnrin ní pọ́blẹ́mù tí ò bá kó kó dáhùn sí àwọn àlùfáà yìí tí ò bá tó sọ fẹ́fẹ́ àwọn òkèèrè ọjọ́ àà kò serious inú òsì fẹ́fẹ́ àwọn tó bá tó wá dé wọ́n fẹ́ àwọn òkèèrè ọjọ́ àà rí owó ti dé sí kò mọ̀ mímọ́ nínú àwọn àṣẹ ẹgbẹ́ ọgbẹ́ tó àbẹ́kẹ́ ẹfẹ́ kàwùgbẹ́ ààrẹ òkèèrè tó máa ń pa ọmọ kàlùgbẹ́ àbẹ́ ìkà ní àbẹ́ àgbẹ́ lẹ́yìn àwọn àgbẹ́ kìíní àbẹ́ ló tẹ̀lé wọ́n ti mọ tó bẹ́ẹ̀ fọmọkùnrin ìṣẹ́rọ́mọkùnrin yẹn tó ó lè máa gbọ́n dáhùn tó nígbà wọn bá tó mọ̀ yẹn bá dàgbà ṣé mọ́kùnrin lòun náà òun náà fẹ́ ṣìyàwó kejì láti gbà gbogbo lórí ṣe sọ láti gbà gbé lọ́bí ṣẹlẹ̀ àgbà waste time ara wa tó ọkùnrin rẹ̀ fún àkọ́dà nígbà tó kọ ọkùnrin pé tó máa tó bá tó bá nǹkan ẹ lọ tá àfẹ́ tàwọn ẹ̀kọ́ bá kọ́ wọn lẹ́sìn lọ. ìgbà míì ọmọ tí a bá fi kọ́lẹ́sìn omi kọ́ bá pàdé a lè fẹ́ ìyàwó mi ìjọba mọ́ mi ó tàbí ti bọ́sí ní kúrán náà ṣọ́tọ̀ ṣọ́tọ̀ àmọ́ òní ìgbẹ́ ètò kan wájú ká máa kán ọmọ ẹ̀ kò ní ìdíkà máa sọ rojọ́ ìyàwó wa fọ́mọ àbí ká máa rojọ́ ọkọ wa fọ́ àlè máa kán ọmọ ẹ̀ jẹ́ àwọn bàbá wọn bí yàwọn àlè máa kó problem báwọn ọmọ ẹ̀ táwọn kan bá ló ṣẹlẹ̀ kódà ká máa bára wa jà èso bí ń jà táwọn ọmọ wa bẹ̀ tó wẹ̀ àìlẹ́síjà yẹn hàn fún mi àlè bára wa jà ka avoid káwọn ọmọ yẹn lọ́mọ tó máa affect àwọn ọmọ gbà mí débi pé bá ṣe ń ṣe sí ìyá ọmọ yẹn tó mọ̀ yẹn kò rí rẹ̀ ọlọ́run bá dìjà ó tóbi ọmọ yẹn kò rí rẹ̀ bí bàbá ṣe ń bó ṣe ń mistreat yẹ òun bọ̀ bí bàbá yẹn ṣe ń ṣe yẹn ó ń lapa lórí ọmọ yẹn débi tọmọ yẹn bá dàgbà bó ṣe máa ṣe síyàwó ẹ̀ náà ni tẹ́bálí kìí tẹ́lẹ̀ ìjọba ọkọ̀ òun ṣe báyìí títà yẹn bá gbọ́n àgbọ̀n pé ah, òun tó ń ṣe yẹn wọ́n rí pé bí wọ́n ṣe máa ń ṣe ilé wọn náà nìyẹn ìgbà tí wọ́n tí bàbá ń ṣe nǹkan yẹn á máa kórè ẹ̀ lóòótọ́ o bó ṣe ń ṣe yẹn ó ń lapa lára òun náà tó pàtàkì náà ni pé kíyàn tún rẹ̀ ṣe kó lè mú tó gbogbo àwọn màgáhìl àwọn báwọn yẹn fún wọlé bí bàbá bá da sí ada tó bẹ́ẹ̀ tó kọ́mọ lẹ́kọ̀ọ́ náà ẹni tó da ni ní tó túmọ̀ ni pé ọmọ wa náà yóò ṣe kí ni lórí àgbàdà kọ́nà ọmọ àdìkíọ́lá àwọn ọmọ akọ́lẹ́fẹ́ yàrá dábàá sí ìdílé àgbáre ní ìparí ìparí lára àwọn pọ́blẹ́mù tí èmi náà ní pé àtàlàfíà alhamdulillah ali àti pé àgbọ́yé yẹn ṣe ń tàn kálẹ̀ náà èmi dẹ̀ máa ń wà more concerned about pẹ̀lú àwọn ọmọ tí ó ń bọ̀ sọ̀rọ̀ bá kí ní ìrísí ọ̀fẹ́ ìfẹ́ yìí kọ́nà ọba àdìjọ́ kẹfẹ́ anákọ́ wà pẹ̀lú wa agbọ́dọ̀ wà very careful pẹ̀lú ìfẹ́ andrew masala tó tẹ̀lé pẹ̀lú ìfẹ́ bá dáa àwọn ènìyàn àtẹ̀lé ìfúkùn ṣẹlẹ̀ yìí ká bá dáa àwọn ènìyàn ìdájọ́ lọ́wọ́ bá àdìjọ́ láàyè àdìjọ́ gbogbo bàtọ́lá fi àbá ń wà láàmú àdìjọ́ dé but agbọ́dọ̀ wà very careful pẹ̀lú ẹ̀ lára àwọn gbogbo tí eh, sheik abdulhadi ń sọ àwọn ọ̀rọ̀ kan ní ẹ̀kọ́ wọ́n mẹ́ta wípé sheik rọ̀dé rùdúdù lọ sheik ali halabi rùdúdù lọ bẹ́ẹ̀ ni àwọn rùdúdù yẹn lọ tó bá mọ ní rùdúdù ni kò bá dáa bọ̀kọ́ ni wọn kò mọ ní rùdúdù ó débi pé àlì sálámù síra wa tí bá àlì sálámù síra wa nìkan gbogbo tó ń jẹ́ jọmọ ìyá láàrin ara wa la máa gé dànù tó máa ń sọ́kọ́ báyìí sáwọn sọ́kọ́ máa táwọn sàmà lè gba ẹ̀yìn máa tó máa tó máa tó pé àwọn ibi kílẹ̀ iṣẹ́ mi alhaji nìlá. so máa ní fear kí yẹn kó dáwùjọ wa especially àbí ó máa ń sọ́kọ́ àdéhùn àkó ń bọ́dà mi àwọn tó máa ń bọ́dà mi màtọ́ gbé lọ sí wẹ́ẹ̀ àwọn àgbókọ́díjà ìgbàmùfẹ́ ìzàyà till today is the problem agbóṣèrè àwọn èèyàn tó fi Islam lẹ̀ ṣé kí alábi sọ ìgbà táwọn problem yẹn délẹ̀ pé bàdá ẹ̀rí ẹ̀ bàdá ẹ̀rí ẹ̀ kí làwọn wà lọ́wọ́ mi ní ọ̀rọ̀ tẹ̀bí náà lọ́wọ́ títírà so agbọ́dọ̀ very careful pẹ̀lú bá ifẹ́ ṣe tẹ̀bí ẹ̀ṣẹ́gun bá inú èmi ràgbà èmi sábà máa ń ṣùgbọ́n mo ṣe gbùlù fún mi fún wọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà mọ̀wákì position táwọn àfáàyàn bá ní ó mọ́ wà more convincing sẹ́yìn than any other person wọ́n láwọn issues táwọn èèyàn tó bá fẹ́ mọ kì í ṣe pé wọ́n yapa lórí ọ̀rọ̀ kíkò ẹnìkan kọ síra tú bọ́ọ̀lù ó sọ àwọn ọ̀rọ̀ fẹ́ pé wọ́n yapa lórí ó tó ọkọ̀ mẹ́ta ni Albani sọ báyìí ní bá sọ báyìí ní tèmi ṣe Albani àti ìbá sọ kìí fẹ́ pamílẹ̀ yìí ṣẹ́gun bá àzà tí mo tèmi bá pamílẹ̀ yìí torí pé ṣẹ́gun bá àzà fáà ṣẹ́gun tèmi tèmi yìí ọmọ bẹ́ẹ̀ lọ ṣẹ́gun tèmi pé ẹjọ́ tí wọ́n bá sọ báyìí kí ni ìdájọ́ ẹ̀ ṣe máa gbé ọ̀rẹ́ kò but majority wọn mọ ibara wọn lò òdúdú wa even àwọn masáìl àfàìdí àtúnwà tó wà dàkí kọ táàyè sọmbẹ tó wà láàyè ara wọn but wọn mọ bọ́sẹ̀ manage àwọn nǹkan láàyè ara wọn àwọn èèyàn dẹ̀ wọ́n ń béèrè béèrè lọ́wọ́ wọn láti rí sẹ́yìn tó wá béèrè lọ́wọ́ ṣètò tèmi ni pé àwọn èèyàn ń sọ pé Al-Albani múrùjì pé lára wọn múrùjì àìṣe al ṣètò tèmi dáhùn wọn ni pé Al-Albani rọ́jòló mi àrùn fún àfà alùsùnà Albani ẹni tó bá sọ yín pé Albani múrùjí àrùn nínú fẹ́ kókò mọ ẹni tó ń pè Albani àbí kò mọ sẹ́kùn ní ìjà. tó fẹ́ wọ́n sí sọ́dọ̀ àhàdìsẹ́ sàhíhà àwọn ọ̀rọ̀ tó lọ́wọ́ àti ṣe Albani ló mẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ tó lé tọ́lẹ̀wé àwọn lágbára ni wọ́n bá wí bó kó bá àlàáfù jẹ tó bá fẹ́ ṣe é tí ò ní affect pàápàá jùlọ àwọn tó ń bọ̀ eh, because àwọn mọ̀sáì nísìnyí tó bá gbókè mọ́ lára àwọn tó lábẹ́ ẹ̀mí nìkan lábẹ́ àwọn tó mọ̀ kankan ẹgbẹ́ lábẹ́yà mọ̀kí àni mọ̀tẹ́lì ni ó ní kí ló fi di mọ̀tẹ́lì mi ò mọ mọ̀tẹ́lì dànù ọ́ kí n bá pẹ́ ní mọ̀tẹ́lì àní mọ̀tẹ́lì ni wọ́n tọ́ fún tó mi ò so mo ní sí àyìn ẹgbẹ́ máa lẹ́yìn ìsámi ni mo máa ń tó take our position kọ́nà ọba àdìsẹ́lá tó gáàdì fúgàlùwà ọlá àtijọ́ lágbára kọ́nà ọba àdìkẹ́lá tí wọ́n bá sọ̀rọ̀ sí àìjẹ́ ọlá àtijọ́ lágbára tó bá tọ̀ àárọ̀ sí èrìjẹ́ tábì bàjẹ́ àgbàbà lọ sí àtẹ̀míyàn ọlá àtijọ́ lágbára kọ́nà ọba àdìkẹ́ fún wa ní àgbọ̀nyé ẹ̀sìn àwọn ọmọ wa kọ́nà ọba àdìkẹ́ fẹ́ kọ́nà kan ọlá àtijọ́ lágbára ìgbàlẹ̀ fún bámu ọ̀gbẹ́ ní kẹsàn-án báyìí ọ̀rọ̀ ọ̀rọ̀